àtẹ̀síwájú pẹ̀lú ìdánimọ̀ ẹ̀kọ́ wa lórí báwo la ti máa rí àwọn ọmọ ọ̀tá ọ̀pọ̀ ní ìbámu pẹ̀lú àlàkàrà rẹ̀ ẹ̀sìn wa ẹ̀sìn Islam. Àti sọ̀rọ̀ sí káàrí ọmọ. kíkọ́ àgbàdo tètè mọ́ ó gbìyànjú láti fẹ́ ìyàwó rẹ̀ tó bímọ lápẹ́ láti fẹ́ lórí ọmọ rẹ̀. àwọn ẹ̀kọ́ kan wá wà ilé ìlẹ̀ ẹ̀ka mọ́tò ní àsìkò gbàgbà máa di àwọn àwa ìta àwọn ọlọ́run. alákọ̀ọ́kọ́ àwọn ẹ̀kọ́ yìí ń ṣe pẹ̀lú ìyá ìyá tó bímọ tí ó fún ọmọ lọ́yìn ọgbọ́dọ̀ kọ́kọ́ ní àníyàn wípé ńṣe lòun rí ọmọ rẹ̀ tó fún lọ́yìn nítorí òun ti bẹ́ẹ̀ láti wá ìlọ́nà ọlọ́run ọba ẹ̀dá wa. nítorí pé tó bá nírú ìgbàgbọ́ yìí báyìí ike ń fẹ́ láti fi wá ìlọ́nà ọlọ́run eléyìí lè ṣe ìrànlọ́wọ́ fún ọmọ láti ní àdìsọ́kàn tó lálàáfíà lọ́wọ́hì eléyìí tó ṣe pé kọ̀lẹ́jà ń bá kàn nú. láwọn mùsùlùmí gbogbo kẹfẹ́ máa ń ṣe pàtàkì a gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ ọjọ́ pé àníyàn wa lórí nǹkan yìí ọjà ọba tọ́lọ́run ọba ẹlẹ́dàá wa mu nítorí pé tó bá ti bá tọ́lọ́run ọba mu pẹ̀lú ọ̀gọ́nà àbájáde nígbà gbìyànjú lé lórí yọ padà jáde dáadáa. ẹ̀rọ gbogbo ẹni tó bá fi máa kò ní kẹ́kọ̀ọ́ mọ̀ ọ́ gbogbo ẹni tó bá fi máa yọ kẹ́kọ̀ọ́ mọ̀ ọ́ máa bẹ lálàáfíà. nínú nǹkan mọ̀ sí ni máa fi ṣe sábàbí kọ́ ọmọ ọmọlọ́mọ lọ́wọ́ kọ́ ọmọ bẹ lálàáfíà oní àdìgbẹ́ ẹ̀rí ọmọ. lẹ́yìn bá wọn ní àníyàn tó ga lórí nígbèsè ẹ̀rí mọ́ eléyìí ó lè ṣe ìrànlọ́wọ́ lásán kejì láti mú kí ọmọ ọjọ́ mùsùlùmí kejì tó ní àkíkà ètò lálàáfíà. Bàbá àlàní àbá àlàní láti fọmọ lọ́nà ọmọ yìí bẹ́ẹ̀ ni ìwà obìnrin ni. Jẹ́ kí ìyàtọ̀ wà láàrin ìwà àtàwọn nítorí pé mùsùlùmí ni wọ́n. Mùsùlùmí tí wọ́n jẹ́ wọn. Ó pè fún kọ́ jẹ́ kí àníyàn ni lórí lílè tó ọ̀nà ilé ọmọ. ẹlẹ́kẹ̀ẹ́ òun náà ní pé obìnrin tó bá ní kápá láti lè dárí ọmọ rẹ̀ ó rí ọmọ rẹ̀ pápá jùlọ nígbà tó bá lọ hàn ibi tó ọba pọ̀ láti lè máa rẹ̀ ó súnmọ́ kọ́ màá yàn sáláyé. torí pé báwọn ọmọ mi ti ṣe máa ń sojú fáwọn òkú mọ́lọ́mọ lọ́wọ́ nìyẹn tí ọ̀pá ti jẹ́ pé máa ń rìn. Ìwọ́n á ní kí wọ́n lọ wá nine one. Ẹni kí wọ́n lọ wá mílíkì kan progress. Òun ló lè ṣiṣẹ́ lára ọmọ. Àfi bí ìgbà tó ṣe pé mo bí ìgbà tó ṣe pé kì í máa sọ. Torí pé òfin ìṣẹ̀lẹ̀ àwọn ọmọdé ló ti tẹ̀lé ọmọ náà ṣe pẹ̀lú ìbẹ̀rẹ̀. Ẹni tá a fi wí jọ ya obìnrin ẹni pé kò gbàgbà kápò mi lù torí wọn bá bí kò sì gbàgbà kápò kaná nítorí wọn bá tutù wọn yẹ obìnrin kò gbàgbà kásọ ife ipò tó wà ní kò ì sí ìtọ́mọ tuntun lè mú ẹ̀kọ́ gbígbóná ẹni wọ́n fẹ́ sọ̀rọ̀ kì í ẹ̀yọ̀ ọ̀nà ẹlẹ́dàá wa ó ti fi mú kí ọ̀nà yìí kọ́ máa bẹ bó ti ṣe dá àti bó ti ṣe tọ́ ó ń kankan fún ara rẹ̀ ìwòsàn ńlá ìwòsàn ní fọ́ọ̀mù nípa ọlọ́kàn ìjọkan àrùn tó ti tó bá ti fi wọn ní bó ti ṣe kọ́kọ́ wà ayò lóògùn yìí sábà bí wọn ní ìgbà bá sọ ọmọ ẹrí pé gbogbo ibi tí ẹ bá gbé lọ lọ sí tù wọn sọ pé àwọn yà fún yọ ọmọ lóògùn tí ó lò tọmọ padà máa fà nínú ọyàn rẹ ọyàn náà yọ fà ní. àmọ́ pẹ̀lú ọmọ ẹgbẹ́ ti ṣe wà ní kólóróró lóyìí ìláwọn afọn lóògùn táwa ọdún sí ìrẹ òní pé ẹ̀ẹ́dẹ́jì lẹ́nu lójúmọ́ àbẹ́ ẹ̀ka lójúmọ́ àbẹ́ ti rọ̀ mọ́ gbogbo òkúta bá la fẹ́ fún náà èyí tá a fún ya rẹ̀ sí ìyọ̀ olóòótọ́ wọn padà máa fa ìlú bá bùkátà nínú rẹ̀ nínú ọ̀yà rẹ̀ láwù. ẹ èmi fẹ́ jẹ́ni tó ṣe pé yóò lò máa èmi ìfẹ́ máa fún ọmọ lọ́yìn tí wọ́n á bí ma ti gbára. ṣe nǹkan tó ṣe pé tó nínú àfẹ́ rẹ̀ bá ṣe á fi ìyà jẹ ìyàwó là bá fi jẹ kò sí ìyà kankan tá a fi jẹ ọkọ̀ agbẹ̀yìn ó ṣe léṣe ó ṣe léṣe kéyìn òbí eléyìí fi hàn pé ẹ gbìyànjú láti máa kíyèsí ètò ìṣẹ̀lẹ̀ sí ìyàwó yín tó bímọ láti ọpọlọ oríṣiríṣi làwọn èèyàn irú ẹni tí irú rẹ̀ bá kẹlẹ̀ sí i dandan àwọn ẹni tó lè mọ àwọn apá kan lẹ lágbájá àyà lágbájá òun ló bá wà lórí lágbájá lẹ́yìn ìgbà tá a bí láti ìgbà báyìí sí ìgbà báyìí àwọn afa ilẹ̀ síbi tí ń ṣá ọgbọ kò ní sọ ó pàtàkì púpọ̀ torí ọ̀la ká lè ta ló ti dé ìwọ̀fọ́ mọ̀ yìí ibi kọ́ fẹ́ lọ́jọ́ iwájú látàrí rírè ta ló gbé ìwọ̀fọ́ náà láti fẹ́ lọ́jọ́ iwájú látàrí rírè sọ́nà pé ìyá tó bá ti rí ọmọ pàápàá jùlọ lásìkò tó máa wà kó pé olóúnjẹ méjì ti kọ́kọ́ ọ̀yà lọ obìnrin tó bá rí ọmọ lásìkò yẹn ó ti dìyà rẹ̀ nínú ọ̀rọ̀ àná látàrí líle lọ́ba jẹ́ pé ọkùnrin bá lè rú ọmọ irú ìyá tó lè òfìsè wọn láéláé ní fífẹ́ bẹ́ẹ̀ náà làwọn ọmọ rẹ̀ wọ́n ti tọ́ ọmọ ìyá rẹ̀ látara rírè ìwọ̀sìn ní kíkẹ́ fífẹ́ ara ẹni wọ́n wáyé láàrin wọn pẹ̀lú ọmọ àti ìyá bàbá tó lé ọkọ obìnrin tó fọmọ lọ́yà yìí ó ti di àbúrò àbí àbúrò ha nínú bàbá a ó ti di bàbá rẹ̀. bàbá àjọ ọkùnrin lọ́nà bàbá ìyàwó rẹ̀ lórí gbogbo àwọn kan yà gbọ́dọ̀ kọ́ lẹ̀ ẹ̀ tó láyé àlẹ́ bọ̀ mọ́ ọkùnrin kan wọ́n ti wà lọ́dọ̀ àdúgbò yẹn wọ́n á sọ wípé jẹ́jẹ́ mọ̀ pé atọ́kọ̀ àtìyàwó yìí kò sí kàtí ń rìn nínú ẹ̀ méjèèjì ẹ máa pé sísọ tó sọ ó ti tó àṣírí pé tẹ̀gbọ́n tàbúrò ti fẹ́ra bóò wá lẹ́gbọ́n tàbúrò ti fẹ́ra haram ní lábẹ́ òfin ọlọ́ ẹ gbọ́dọ̀ fẹ́ àbúrò yìí ẹ gbọ́dọ̀ fẹ́ ẹ̀gbọ́n yìí wáyé ọkùnrin wa ń wo anábì sọ̀rọ̀ bá aṣọ àti abẹ́ẹ̀tì ẹ̀gbọ́ ìntòmìnì yìí sọ kí wọ́n á ní tí ọ̀sẹ̀ anábì ní tí ọ̀sẹ̀ rẹ̀ bá wọ́n ti wọ́n ti lọ sí parí náà ìyẹn ní kẹ́sì fi wọ̀ fúnra bàtà ìyẹn sí ní kẹ́sì já wọn ìtàgéni lérò yín mà kẹ́sọ̀ fẹ́ni tó ṣe kó lókun yín lọ́yàn gbàgbà ẹ̀sẹ̀ ó ti parí ó ti parí náà kálukọ́ mà irú rẹ̀ náà lè tẹ̀lé wípé obìnrin tó bá wà fún ọmọ lọ́yàn kí èsè ìyá rẹ̀ tóbi ó ti di ìyá rẹ̀ látara rẹ̀ àwọn àdájọ́ tó wà láàrin àwọn ọmọ obìnrin àtọmọ tí wọ́n bá wà rè oníkan ti di brothers and sisters látàrí pé wọ́n jọ rè wọ́n papọ̀ pẹ̀lú ọyàn obìnrin ẹyọ kan brothers and sisters àwọn amòsìlè kan fẹ́ra tó bá ti jẹ́bẹ̀ tán kò sí nǹkan tó fẹ́ kùtù pé àkọọ́lẹ̀ táwọn àpọ̀ tá a ti fi pamọ́ títí kò sí ní sọnù yọ̀ọ́ ràn wá òfin ní jẹ́ kí ẹni tí ọ̀tọ̀ ọ̀fẹ́ ni tí ọ̀tọ̀ òfin ní fífẹ́. ọ̀padà ẹwà wọn lárúbá láyé tẹ́lẹ̀ ẹgbẹ́jọ́ bá bí ma àwọn kan wà nù wọn tẹ́lẹ̀ àgbà ṣe ti wọn òun náà ni pé àwọn kì í rí ọmọ nínú ẹ̀yà lọ́rùn ìfọ́nmọ́ lọ́yà yà lọ gba abánirí tí wọ́n máa ń sanwó sẹ́nu tó ń ti bẹ́ẹ̀ bó ti ṣe kàkà tó láàrin wọn wọ́n máa ń máa dájú sáká lágbájá lórí ọmọ yìí tó tàmẹ̀dọ̀ ní tàbí tó là àbí làkàṣẹ́kù nítorí kọ́mọ̀lọ́ ni wípé ẹni tó sọ sẹ́nìkan fífẹ́ ọlọ́padà fẹ́. Ẹ̀rọ pé wẹ́n náà ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ó tún ṣẹlẹ̀ lórí ọ̀gá ọ النبوة محمد صلى الله عليه وآله وسلم nítorí wípé ìgbà wọn bí àwọn gan lára wọn ní láti pé wọn fún Halima tó sàlì Halima olóore anábọ Muhammad sọlọlá àdìsẹlẹ anábì fi ma àwọn ọmọ Halima sáwọn ọmọ àdìsẹlẹ lágbàá rírì àwọn ọmọ yóò ńlá kan rírì kódà ìgbà kan táwọn ìyàwó ànájú sọ̀rọ̀ wà ní sẹ́bẹ̀ dárí bá nàbí sẹ́ńsẹ̀ sí ọmọbìnrin kan tó di ọmọ Hamza Hamza yìí wọ́n jẹ́ ọmọ ìyá fún bàbá ànájú Muhammad sọ̀rọ̀ bá wà ní ìwà ní sẹ́bẹ̀ ó sì tún wá jẹ́ pé Hamza yìí àtúnwò àtàlẹ́bí sọ̀rọ̀ bá rẹ̀ sẹ́sẹ̀ wọ́n á jẹ́ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò. tó bá lọ jẹ́ pé ànẹ́bí àti hamza wọ́n bá jọ ọkùnrin àti obìnrin àwọn lòfin ìṣẹ̀lẹ̀ àwọn tó kò ní wọ́n fẹ́ra wọn. ọmọ ẹ̀gbọ́n lè fọ́ ọmọ àbúrò ọmọ àbúrò lè fọ́ ọmọ ẹ̀gbọ́n. ṣẹ̀lẹ̀ àwọn àgbà báyìí náà ló wá fi yé wa rí pé ẹni tó tó káwá ìyàwó wa síwájú nítorí káwọn ọmọ owó lè bá ní agbára lọ́sọ̀ bá ti súnmọ́ la wa tó bá ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò tíṣẹ̀rẹ́ àlọ́sọ fẹ́fẹ́ ra yín tẹ́ bá ti súnmọ́ ra yín púpọ̀ tó bá nítorí súnmọ́ onánígbẹ́jì ọlẹ̀ tí ìbálò bá ṣẹlẹ̀ láàrin irú ọkọ bí àtìyàwó bẹ́ẹ̀ lọ́wọ́ àdọ́mọ ẹ̀jẹ̀ yẹn ọlẹ̀ débi pé àwọn ọmọdé má jẹ́ ọmọ tí ó lágbára àwọn ìyàwó ànábì sọlọ bá àdìgbà kẹrin pé súnáṣí ọ̀pọ̀ ọmọ àwọn ọbẹ táwọn bá ti rí tọkọ wọn bá ń bá ẹnìkan sọ̀rọ̀ obìnrin ti máa rò pé ṣé ìsìnkú ẹni tí wọn kò fẹ́ ni wàá jùlọ nígbà tí nọ́mbà àwọn tí ò ti pé mẹ́rin tó nà ní ẹgbọdọ fẹẹ ti bẹ́ẹ̀ lọ. wọ́n máa wò pé tọ́ tọ́ wọ́n ilé iná ń bọ̀. Ànábì sọ̀rọ̀ bá àdìsẹ́ náà fún ayé àtẹ̀síbẹ̀. Ẹ mọ̀ kọ́lọ́ ẹlẹ́dà ayọ̀dá fún ọ̀fẹ́ ju mẹ́rin lọ. Ìgbà tó wá rí ọmọ Hamza yìí tẹ́ ń ṣe àti náà ń ṣe pẹ̀lú rẹ̀. Àwọn bá mà lérò pé fífẹ́ làná bí ọmọ padà rárá ilé fẹ́ o ilé fẹ́ nítorí bá tèmi àti Hamza obìnrin kan náà lọ́jọ́ rí wa àtẹ̀mí àti Hamza obìnrin kan náà lọ́jọ́ rí wa bẹ́ẹ̀ mọ̀ pé ànábì àti Hamza ti di kí ni àwọn àwa ni wọ́n ti dọ́mọ ìyá méjì ẹsìn máa tó bá ń sọ àwọn obìnrin tó ń ṣe fífẹ́ wọn wọn ni وبنات الأخ وبنات الأخت àtàwọn ọmọ ọmọ àyà yín lọ́kùnrin àwọn ọmọbìnrin tọmọ àyà yín lọ́kùnrin bí àtẹ̀bíṣẹ̀ ọmọdé wọ̀ mí. bákan náà àwọn ọmọbìnrin tọmọ àyà yín lóbìnrin bí àtẹ̀bíṣẹ̀ ọmọdé wọ̀ mí. ẹ Hamza àtàwọn ìṣòro bá ti ṣẹlẹ̀ sí wọ́n yẹ sọ ọmọ bàbá kan náà màmá kan náà wọ́n yẹ sì sọ ọmọ bàbá kan náà wọ́n yẹ sì sọ ìyá lásán kan náà wọn ti wá di ọmọ ìyá ó nítorí pé mi àti Hamza yẹn obìnrin kan lọ́jọ́ rè wá a di àkàwá ni mi lọ sọ̀rọ̀ a ti dọ́mọ ìyá méjì látàrí ọ̀yàn dájọ́ lórí ẹ má fi lọ́kùlọ̀ lọ mí o kọ̀tọ́ sí mi kẹfẹ ọmọ hamza torí ẹ ọmọ ọmọ ẹyà mi ipò àbúrò bàbá ipò ẹ̀gbọ́n bàbá ni mo wà sọmọ èyí sì fẹ ọmọ àbúrò rẹ àbọ ọmọ ẹ̀gbọ́n rẹ ìtọ́sọ wọn lọ ọmọ ẹ̀yà mi rírè àná mi sọ̀rọ̀ ti sọ ọdún màdìdì kan ìpè yàtọ̀rọ̀mọ́ nínú rọ̀bọ̀ àti máa yàtọ̀rọ̀mọ́ bin adam irú nǹkan tó dé wọ̀ wípé kọ́ ṣẹlẹ̀ láàfẹ́rẹ́ látàrí pé ìdídà wá pọ̀ irú rẹ̀ náà ní tún máa dé wọ̀ wípé kí láàrin irú wọn látàrí pé rírè dà wá pọ̀ ìròjà ẹ̀sọ́ nípa ìdídàwápọ̀ ní òjò afẹ́ra wa iná lẹ́sọ̀ nípa rírì dàwápọ̀ òun náà yọ ọkọ̀ dínà kí ìfẹ́ rẹ̀ ni ó wáyé láàrin irú àwọn ọ̀sẹ̀gbẹ́ ìbítọ́ dà wọ́n pọ̀ ní òjẹ́ kí ìfẹ́ rẹ̀ ni ó lè wáyé láàrin lágbájá àti tàmẹ̀ àjẹpẹ́ rírì náà ó máa ń ṣe sábàbí kí irun wọn náà má lè fẹ́ra wọn agbọ́dọ̀ lákọọ́lẹ̀ jàmá láwùjọ tí wa oríṣiríṣi àwọn nǹkan ló máa ń tẹ́lẹ̀ látàrí pé àwọn alákọọ́lẹ̀ ó ṣeéṣe káwọn ẹni tó lẹ́gbẹ́ pọ̀tọ́ kí wọ́n fẹ́ra wa ọ̀pọ̀ àìmọye wọn ti fẹ́ra wọn nísìnyí àwọn obìnrin tó bá wà lápèjọpọ̀ kan ní àwọn alẹ́ alájọyọ̀ táwọn sábà pẹ̀lú pọ́ńtà máa lọ ọmọdé máa sọ ọmọdé sọ fún yẹn owó dánìyà eléyìí dánìyà eléyìí pé ayé ara òsì sòsì. nígbà àwọn èrè ọmọ títí tọmọ sá ń ta fún wọn létí sá ń fún fún ẹnìkan bá tẹ́ gbé wájà rí tó ju ọyàn náà lọ ní ẹja fún lọ́yà lọ́mọ máa ń fọ̀ lọ́mọ máa ń fọ̀ ó tó tó kò tó ó tó dàbí ó kọ̀ dàbí ó lọ́mọ bá fọ ọyàn bí ọgbọ̀n ṣẹ́jú ẹ bá ń sírò rẹ̀ tọ́mọ bá fọyàn lọ́gbọ̀n ìṣẹ́jú díẹ̀ mélòó ló lè jẹ́ kó fi fa ọyàn ẹ̀yin tẹ ní ẹ̀sìn rẹ̀ kọ́dà tó ti lórí ẹni tí ò lẹ́sìn rẹ̀ tẹ̀lá dá pọ̀pù bí ẹni tí ń rìn bẹ́ẹ̀ka máa mú lọ fínfínfínfínfín ṣé ẹ̀ẹ́dì dájú gbà ọ̀dà bẹ́ẹ̀ ti ti ń fa yọ̀ọ́ kàn máa lọ ní hàn án àbí mm, mm, ẹ̀rìkì ẹ̀ máa fà á ní gẹ̀ẹ́ lẹ́yìn gẹ̀ẹ́ ni. Bọ́mọ náà tí wọ́n ń kọ ọyàn tọ́fà Ó tún fà á Bí gbogbo bá obìnrin tó ń kọ ọyàn Òun mọ̀ pé ọmọ ti kọ ọyàn tó kọ o. Ó ti fà tó kọ ọgbọ́n torí ara ti pa. Ẹ wá wò ó, àwọn kòkòrò wọ́n ní la tuhrimul maqsatu wala al-maqsatan fífọ ọyàn ní fífọ ẹyọ kan àbí fífọ méjì kò lè sọ àwọn èèyàn dè wọ̀ fúnra ọmọ tó wá fọyàn fọgbọ̀n sí fún ìtẹ́jú mẹ́wàá ẹ̀ mọ́ yíkó àjọpọ̀ látòrí mẹ́ta lọ wájú yóò sọ wọ́n dé wọ̀ lọ́dọ̀ ta ni lọ́dọ̀ àwọn màlìkì àwọn kan bí àwọn Hanabila àwọn ní fífà yẹn márùn lọ síwájú tó bá ti pé márùn yóò sọ wọn di ìwọ fún wa ẹnjọ akọyàn fún tẹjú mẹ́wàá tẹjú márùn tẹjú mẹ́ta tí ò ti fàájì márùn kan tó dábàá wa alákọọlẹ ọmọ ìyá tó lọyàn lọmọ tó mọnyàn rẹ tó ń dọkùn ọwọ arọ ọmọ ìyá tó mọnyàn rẹ tó ń dọkùn lọ́ba ta sọ pé i love you i love you wọn náà nífẹ̀ẹ́ kọ́dà atúntì múlẹ̀ ẹ ti ti ilẹ̀ mú ilẹ̀ lẹ́nu bí yorùbá lẹ́nu wọ́n tún ti fètò tún pé tó wọn bá fẹ́ ọ láyé báyìí báyìí nítorí fún ọmọbìnrin náà ti tó ọba tí ọwọ́ lọ fẹ́ wọn tó ọba tí ọwọ́ lọ náà fẹ́ báyìí báyìí nítorí fún torí tọ́lọ́ látàrí àyàn ẹ̀yin tẹ́ wá mọ̀ ẹ̀yin màmá màmá tẹ́ ẹ má yóò sojú sí yín yóò sojú àwọn ọkùnrin àti èdè lágbájá nìkan lọ́dún fẹ́ẹ́ tẹ̀ tàbẹ̀ ẹ̀rù fẹ́ra mọ́rántì ìjọ náà ìjọ ti ṣe àkókò ọmọ báyìí la wà tí ìwọ ọmọkùnrin tó ń fi ká àbẹ̀ ọ́ sọ kí là á fi bẹ̀ ọ́ àfọ́ òkè àgbẹ̀ òkè ọ̀tá yàrá yìí àgbègbè tí yọ ọmọbìnrin tó olórí lọ fẹ́fẹ́ yìí tó fún ọ lọ́yàn ó mú ọyàn fún ìṣẹ́jú mẹ́ta báko tọ̀nsáǹpà tọ̀npà tọ̀npà torí rẹ̀ ẹ̀ lè fẹ́ra yín wọn bá sọ níyàwó wọn kọ níyàdá yóò kó bàǹkẹ́jẹ́ bàǹkẹ́jẹ́ àbí òye wa kò sí tí owó ò ní gbé ọ torí tí táwọn bá ti fẹ́ nìkan ni ọkọ̀ dínà táwọn kò tún sí kọ́tẹ yóò díyàn yóò déyàn òfò náà ìyá àdá kò sí wàhálà wọ́n sá ti sọ̀tì ẹ̀ torí tó ọba sọ ibi ti dáhùn lọ́sọ̀lọ́ eléyìí jẹ́ ti jẹ́ tí obìnrin bá wá rí pé òun fẹ́ gbé ọmọ fún alágbàtọ̀ alágbàrí ọgbọ́dọ̀ gbọ́ ọmọ fẹ́ni gbọ́dọ̀ láti bọ̀ fún ọmọ lọ́yàn nígbà tí wọ́n bá rí kó lè máa kọ́ ọmọ rẹ lọ́yàn àyàfi kọ́ gbàyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ ọkọ tó bímọ fún ọmọ yẹn sàdédé gánmóbìnrin ẹnìkan ló bímọ yóò fún ọ níyọ̀ǹda kó tó di pọ́ gbọmọ fún ẹnìkan tó kọ́ máa bọ̀ ọ̀lẹ́ torí hmm, pé wá ju dẹjọ́ ìdẹ́yìn ìdá nísìnyí ó lójú létí ó wù yín pé kọ́mọ yẹn ọmọ àwọ̀ àbí ẹ̀kọ́ àfi téèyàn bá jó kìkì ó lójú ẹni tẹ́sẹ̀ kọ́mọ yẹn ọmọ àgbá àfi téèyàn bá jó kìkì ọ̀dà ṣé gbogbo obìnrin náà lẹ́ka lè gbà pé gbogbo ọ̀yàn gbogbo ètò ọmọ yẹn lẹ́nu kọ́mọ yẹn ọmọ àti sóúnjẹ àti ètò gbogbo obìnrin náà torí kóbìnrin tí ọbẹ̀ máa gbọ́yàn sọ máa yín lẹ́nu ó lè jẹ́ lẹ́jà tí wá pẹ́ fẹ́ sẹ́sẹ́lẹ̀ fẹ́ẹ́ fẹ́ àbẹ́gẹ́ fẹ́ tó ṣe pé ó ti fún yín wàhálà ṣe burúkú ní òkèèkè ayé àdéhùn òdìdé ọ̀padà já mẹ́lòmíì lọ pé eléyìí ọmọ abẹ́ mọ̀ rẹ̀ yín ọ̀rọ̀ ajẹ́ pé ọyàn ọ̀tá ló wù á ah, ọkùnrin yẹn kò ní fẹ́ gbà lọ́wọ́ ìgbà míì ó lè jẹ́ kófin yẹn èèyàn burúkú la máa ti o èèyàn ládàradà ni wọ́n máa ti lásìkò tó fi kọjá pé ìgbà tó bá ti pápọ̀ pẹ̀lú ẹnìkan tó ń tiyan ọba kú yóò máa sàárẹ̀ tó ti bá àdéhùn ọkùnrin rẹ̀ irú rẹ̀ lọ́yẹ kọ́ máa tiẹ̀ kó mọ ìyá rárá obìnrin yẹn ọ̀tọ̀ ọlọ́ọ̀ tá àtàjì làbà kò yé ti sọ̀lẹ́ àdé. òun àtọkọ rẹ̀ sì ti jà níjà láì gbà bá mí mi níbi tó làwọn obìnrin wọn sẹ́ẹ́ pé kò ní sinú rárá tó bá fẹ́ ṣe ni kò sí àlejò òní dé ìyàwó lọ fẹ́ kì í ti sọ̀rọ̀ òkè ìyàwó lọ fẹ́ kì í ti tó lọ yẹ kó máa ọba wọn rẹ torí tó bá fún ẹ ta pa lára rẹ mílíkì gbẹrẹfu kálábolo ńlá fi tọ́ wọn dàgbà bọ́ba jẹ́ para màálù wọn bá ti mú mílíkì láti pìlẹ̀ òní ìṣòro láti rí kíkọ́ ọmọ ọmọ òkùnkùn wa bí màálù bí màálù lọ́jọ́ wájú. ẹni tí wọ́n máa bú ẹ lómi kí wọ́n tẹ́tẹ́ bí màálù báyìí kì í mọ̀ sí sẹ́ni tí bá ń bú èlú àbí bá ń sọ̀rọ̀ wọ́n jọ máa ń sọ̀rọ̀ láti ìgbà míì wọ́n rí pé ìṣesí yóò fi máa fi wé lórí fi wé torí tí wọn bá fi ẹ ti ń fi ìṣesí rẹ wé ní màálù yóò wí. nígbà tí wọn ló òun tó bá ti náà ló lọ́la ń bọ́ àmọ́ tó wọ́n torí rẹ ní ìyá gẹ́gẹ́ bí wọn náà tọ́jú wọn lọ fẹ́ ọmọ rẹ lọ́yà rẹ má yà rádaràda má yà dátidàti má yẹ ìyà burúkú. nítorí pé bí ọba ti dé bẹ́ẹ̀ náà ní ti ń jáde lára rẹ kọ́ ìní ó ṣe rí ìwọ náà lẹnu tí ọ̀kọ̀ọ̀kọ́ kó ipa àkọ́kọ́ lára dídàpọ̀ ọmọ rẹ. ẹgbẹ́ tí ọ̀dà ló fi tọ́ ma lórúkọ lẹ́yìn kọjọ màlúwàdì tọmọ àwọn sáǹpù wa fọ látọ̀dọ̀ àwọn obìnrin tọ́jú sàhàbíyà lẹ́yìn obìnrin tó ti ẹgbẹ́ inú orí àwọn wáyé ìsepẹ̀lẹ́ lẹ́yìn ọ̀sọ̀ pé tọ̀sọ̀ abẹ́nu bọ́kọ̀ kan ọba sọ́ra ẹ lè fọ́gbò má lórí ti ọ̀rọ̀ sí ìtọ́rọ ọmọkọ rẹ o ti fọ́gbò lọ́wọ́ oníjẹ́ ọba sọ́ra tọ́ba wọ́ bí tọ́ wọ̀ wá tọ́ wáyé tọ́ba wọ́ bẹ̀ wá á òkú kan bọ́ ọ̀nà lálẹ́ yìí. kí ló dé olóòtú gbọ́kù ọrụ ẹ na lọ àwọn àyà ara bóòlù àti sẹ́kọ̀ máa wọ́n tó ń torí inú rẹ ló kúkú pé inú rẹ ló ti dá yìí lóòótọ́ àtọ́kọ rẹ àtẹ́yìn àmọ́ inú wo ló gbé inú ló gbé inú rẹ ló ti dá yìí inú rẹ ló ti jáde léyìn tó rẹ. tí ń ṣe dáadáa ẹ má wá sí náà látara àyà ó mú nǹkan púpọ̀ ọ̀bẹ torí ẹ má wọn ta lẹgbẹsẹ yọ títí ṣe pé ojú ń dán ìmúrí tonso bíi mú òyìnbó iná nìkan lọ́mọ ọ̀pọ̀ àìmọye ojú ń dán ìmúṣe tonso bíi tòyìnbó sẹ́yìn ìwà burú bíi ìgbèlè wọ́n pọ̀ tó bá ti kó sọ́wọ́ ẹ̀ nìkan ni wọ́n ti wọ́n yẹ̀bọ̀ ẹ máa pé ìyàwó dá fẹ́ tó ṣe pé alẹ́ lọ láì jẹ́ kó bí máa fún ni ó léwu àmọ́ pẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ yìí tí a fẹ́ dá alẹ́ lọ tó fi bí máa fún ni ẹ máa pé nǹkan kan ló fi tí àwa fi wò pé àlejò máa gbé lọ tó bá ti wá bí máa. Hmm. tọ́lá pé ìwà yìí tètè hàn síwájú bíbí kó ń bímọ ó bímọ ó bímọ. ìtọ́jú ni pé àwọn ọmọ náà lè mú nínú ìwà nínú tí wọ́n ti jáde nínú rẹ̀. ó túmọ̀ sí pé ẹ̀múra yóò lè ìjà ìtọ́ àwọn ọmọ yẹn tó fi jẹ́ pé wà wọn ọkọ wà lọ́wọ́ àwọn. máa ó lè jẹ́ pé ẹ̀yìn ìgbà tó pàdánù yọ ọkọ ni ó wá lọ dìvẹ́lọ́pù àwọn wà burúkú láwọn àwa tó ṣe pé bàbá àtìyá rẹ̀ gan wọn ò mọ̀mọ́ ní ìṣe ẹni tó ti pinnu ní ìsìn pé ọmọ yìí àwọn ọmọ yìí àbọ̀ ọmọ yìí kò ní wúlò fún kò ní wúlò fún bàbá tó bì í torí pé ràtúndó ti mú ìpàdánù lé ọkọ àbí òye ọkọ náà ní jèrè ọmọ àwọn obìnrin ní ìburú bàjẹ́ wọn burú bàjẹ́ torí ó burú bàjẹ́ kó lọ́ọ́ kọ́ fẹ́ o ìwà rẹ̀ dá dọ́gba ó lẹ́sìn masha allah la quwwata illa billah ọmọ olùta dédé lẹ́sìn bàbá àti màmá rẹ̀ àwọn ni wọ́n rà lọ́wọ́ ẹ má gbàgbé ẹ bá kọ́ ọmọ yín lẹ́kọ̀ọ́ títí tẹ̀sí wọn sílẹ̀ ẹ̀kọ́ lóríṣiríṣi àwọn gbàgbé láti fún wọn sílẹ̀ kí ọ ẹ má gbàgbé láti fún wọn sílẹ̀ kí ọ ẹ má fún wọn sílẹ̀ kí ó jákujáku ilé kí ó rọ wọn lọ bá abẹ gbọ́ ọmọ jáde yóò wọ yìí mà ẹ̀yin náà sì ti jẹ́ pé afẹ́ ayé náà lẹ fẹ́ràn tẹ́ẹ̀ lọ yọ ti sàlẹ̀ àpàtì kí lágbájá ní ṣe wọ̀lé mà lónìí ẹ lọ yọ kàlẹ́ndà torí kí lágbájá ní ṣe wọ̀lé mà níbi táwọn ọmọ ní ìjọba rọra ọpọlọ kan náà wọn jọ ní àwọn tó ti bẹ̀rẹ̀ sí ní pọ́ìmù àjẹlẹ̀ àwọn ọmọ táwọn wá ti rárá kúrò àná ń pọ́ máa ń jìdá ọ̀wá sọ́nà tá a lè fi wọ́n wéra wọn pẹ̀lú àwọn ọmọ tó ṣe pé ijó òkúlò rádaràdá orí ẹ̀ la gbé wọn lé àkórè àtẹ̀gúnlá lọ́mọ ṣùgbọ́n orí yẹn ó dé di nǹkan tá a máa dúpẹ́ sí àṣìṣe àti bímọ tẹ́jọ́ àti wo máa tọ́ máa kọ́ mọ́ ọ́ sàn kọ́ mọ́ ọ́ dọ́mátọ́ tọ́ kọ́ mọ́ ọ́ dọ́mátọ́ dáa ìgbà níta wa. torí ẹ̀ tí ọba rí àwòfẹ́ tó rí àwòrẹ́fẹ́ dúpẹ́ fọlọ́ lẹ́yìn náà dúpẹ́ fáwọn òbí ọmọ. tí ọba fẹ́yàwó tó kù díẹ̀ àbí tó kù púpọ̀ káàtó ìjọba kọ́ lẹ́sẹ̀ ẹ̀. lẹ́yìn náà ìjọba àwọn òbí rẹ̀ òdìẹ̀kudìẹ̀ wọn ló kù díẹ̀ tí ìyàwó yẹn fi rí bó ṣe rí. àbí kọ́ jẹ́ àkọ́ọ̀bà. gbogbo àwọn òbí náà ń gbìyànjú gbà. ẹ̀kọ́ àwọn ńlá àbù àdìẹ wọn ńlá àbù ìyẹn ni ẹ̀dẹ̀ wọ́n ní wọ́n lọ lé ní kọ́lọ́ wọ́n rí pọ́ọ̀tù ẹgbẹ́ tó náà tó kọ́ wa bàbá màmá tó sẹ́ wà tó bá ti fi wọ́n fún bẹ́ẹ̀ yóò fi ta gbogbo ẹ̀ náà ní máa lẹ́yìn àti dáadáa àtàjà ṣùgbọ́n ẹnu rẹ̀ ní gbogbo kálukú wà o àwọn ọmọ ayé ẹ̀ mọ́ kó obìnrin ni àwọn ọmọ ayé. ẹ má kọkùnrin ni gbogbo ẹ lọ́wọ́ ẹlòmíín fi máa ní ìsìn nítorí kó torí kó obìnrin ni kò ní dààmú fún kọkọ lẹ́kọ̀ọ́ kò ní dààmú fún kó fi sójú ọ̀nà kò ní dààmú fún kó tuntun ọmọ rere ní sọ́jọ́ tó ń bọ̀ wọ́n fẹ́ wọ́n mú lọ ó wọ́n fẹ́ wọ́n mú lọ bó ebi ọkùnrin àtẹlẹ máa mú lórí tí máa mú lọ́rùn ìgbà ní ọkọ lẹ́kọ̀ọ́ òde tí ọkọ lẹ́kọ̀ọ́ wálé ẹ̀gbọ́n ọmọdé gbà tó ti kọ lẹ́kọ̀ọ́ sẹrù wọn ọmọ dáadáa wọn lé ní ìjọ ọmọ dáadáa bàbá yẹn gáràjì wọn ti bọ ọkọ ọmọ gáràjì wọn ti bọ ọkọ ọmọ lẹ́kọ̀ọ́ kí náà máa mú bẹ igbó ni kí náà máa ṣe ń bẹ ọmọ dáadáa tòzó náà àmàbọ ọkọ ọmọ tiẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀dọ̀wọ̀ wa kákìrì ọ̀gbọ́dọ̀ gbọ́ ọmọ fẹ́nìkan bọ́ọ̀lì àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ rẹ̀. kọ́dà kápọ̀kọ̀ rẹ̀ yọ̀ǹda ìwọ padà wá rí pé èèyàn rádaràda lóbìnrin jẹjẹ gbọ́mọ fún tó ti kọ́kọ́ rẹ̀ ti yọ̀ǹda ọgbọ́dọ̀ tún ti tú ọkọ rẹ̀ létí pé ìwọ lọ gbọ́ ọmọ gbọ́ bẹ̀rù torí nǹkan báyìí báyìí báyìí lẹ́yìn ìjọba. ẹ̀rí àwọn ọba ti ọ̀tọ̀ọ̀tọ̀ látọ̀dọ̀ àwọn èèyàn lórí ìṣeré ó ti fi hàn wípé ọ̀yàn ẹ̀yà ọmú rẹ̀ tó máa ń fà kò sí nǹkan mí ìdálẹ́ ìdíkò kò sí nǹkan mí ìdálẹ́ ìpààrọ̀ rẹ̀ nítorí tó kó sínú kò sí lára mílíkì mi. irú àánú ìkẹ́ tí ọmọ máa dára rẹ̀ ti kọ́ wọlé sí la tó lọ fìjọ máa láàánú ọmọ tó fẹ́ràn kọ́ máa kẹ́ àwọn èèyàn tó bá mú mílíkì mi kò lè nírú àánú àtẹ̀mí ìkẹ́wọ̀n àti pé pápá rẹ̀ ojú dáadáa tó máa máa fi wo òbí rẹ̀ dìrín ọmọ òní ní tí ọba jẹ́ pọ́nyà ìyá rẹ̀ ní orí rẹ̀ àti UNESCO àti UNICEF àti United Nations láàrin tí ọmọ nǹkan tó ń gba ìsìlámù tẹ́lẹ̀ gbogbo wọn náà agbọ́dọ̀ ìsìlámù láti gbòòrò tí wọ́n pariwo pé ọ̀yàn yá ni agbọ́dọ̀ fi ka mí ìdíkò rẹ lọ kọ́jà gan ó kéré ọgbọ́dọ̀ tí tó sùn lẹ́fà tọmọ ó fi máa mú ìyá nìkan tí ò tiẹ̀ nínú omi ọ̀yàn yẹn omi wà fẹ̀fọ́ oúnjẹ wà fẹ̀fọ́ náà ẹ̀ bùkátà kẹfù ní ìgbà mi ẹ̀ fẹ́rẹ́ láti ẹ̀ ń yọ ọmọ bọ́yọ̀ bá bàbà àti ẹ̀ lábẹ́ máa kò pọ̀ nígbàkúnú lẹ́wọ̀ láti lè máa tó di ọmọ bọ́mà wọ́n ní gbogbo ẹ̀ ẹ gbọ́ di ẹ̀yìn ìgbà tó wọn bá mú yẹn fún ìsìn mẹ́fà. Adọ́kọ̀tò làkà ìsìláàmù ló ti kọ́kọ́ tó wá ti gbogbo yìí. Báwo ń dérò yìí dájú? Ìdérò yìí tó kọ́kọ́? Ìdérò yìí tó máa gbogbo ìdẹ́sọ̀? ìsìláàmù jẹ́ ẹ̀jọ́ kóṣù mẹ́fà ọlọ́run méjì wàlúwàlì ìdáàbò يرجعن أولادهم حولين كعبتين لمن أراد أن يتم الطاعة àwọn obìnrin tó bí máa ọdún méjì gbáko ni wọn fi máa lè máa wá fẹni tó bá fẹ́ pé líle màkó pérépéré. Tọ́wọ́ ẹ pè wọ̀ ẹ pé líle mọ́. Bọ́bá gbọ́ ọmọ lẹ́nu ọmọ bọ́dún méjì yẹn tó pé kò sí wàhálà. Àní ìtọ́nà ọba tó ń kọ́ ní pé kẹ́ ẹ máa ń pe òun ẹ máa lé àwọn ọmọ ẹ̀ bọ́dún méjì. Bọ́ọ̀bù àti tó bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tẹ́lẹ̀ ìbá yẹn wa àjẹ́ pé àwọn olùmọ̀ nípa ẹ̀ àwọn wé àti ọmọ nípa ẹ̀ ṣùgbọ́n báyé ni wọ́n wà máyà àwọn náà ń sọ kí ló á dé ẹ̀yin tẹ́ ẹ pera yín ló ti sẹ̀ òṣìṣẹ́ ìjọba òṣìṣẹ́ private sector ẹ̀yin oníṣẹ́ oṣù tó wá yẹ pé ẹ̀yìn ti sùúrù láti fi rí àwọn ọmọ yín tẹ́bí láti fún àwọn ọmọ yín lọ́yà ẹ wá kọ́ ọmọ tìsílẹ̀ ẹ sì ká káàdì gbogbo lẹ́yìn ọ̀sẹ̀ kejì jẹ́ rí lọ tètè sáré gbàgbé fẹ́ lọ ẹni gbàgbé yẹn tó wẹ̀ tó náà lẹ gbà fún tèlé rẹ̀ ẹ rántí gba bíbí rẹ mọ àbí bẹ́ẹ̀ kọ́ bẹ̀rẹ̀ bí atẹ́kùn ní ọmọ bá ń bí yọ ẹ wá ní ọ̀dọ̀ ọ̀sẹ̀ méjì péré lẹ́nu. ètò ìjẹ́ tó ga díẹ̀ nínú wọn lèyí tó ti tó bá hàn lẹ́nu fẹ́ lẹ́yìn ọ̀nà tó ti tọ́ ọmọ láàárọ̀ tó ti dá kẹ̀kẹ́ yóò tó sáré wájú làbọ̀ méjìlá yóò lọ wá ọmọ ọmọ lọ́yìn ní ẹ̀rọ àgbéra láti fi áìláńdì lé kò dé tó ọlọ́gbọ̀ wá ọmọ lọ́yà lọ́dọ̀dà ọlọ́gbọ̀ wá ní tí ọ̀nà olúkọ̀ ọmọlá àgọ́ mélòó láti lé láàbò méjìlá kótó tó lè padà sẹ́nu bẹ́ẹ̀ ó ti ẹ̀mú kà lọ́dà wí àgọ́ méjìlá ó délé àbẹ́rẹ́ ìgbà tó tó àwọn ó sì fọ́ ọmọ náà yàn pápá láàrin ìṣẹ́jú mẹ́wàá wọ́n tọ́ ní ọdún tó kún mi lọ èmi ní láti padà sí ilé ọmọ máa padà wá sí bọ́ọ̀ tó tó tó débi kẹ́kọ̀ọ́ sí i ok bọ́ọ̀lù sí nígbà bá kúrò jùlọ àwọn àmọ́ àwọn ọmọ lórí jẹ́ kí ẹ lẹ́wọ̀n pẹ̀lú pé mẹ́rin ni wọ́n náà ti dọ̀tí. giờ mình đã làm tí aago mẹ́fà ó jẹ́ ìrọ̀lẹ́ lápẹ̀lẹ́ àbíká ní. Òkú làago mẹ́fà aago mẹ́lòó ló tó dé. Omi tó bá pè é kókó wọn máa pọn wọn ló ti tẹ́. Ọ̀gá lè jáde máa jáde máa tó gbẹ mọ́ ọmọ àti kíkàyà ọ̀rẹ́ máa wọ́n jáde. đi, ayé jáde bí bá yà. Bàbá lọ tẹ́ máa lẹ̀. Lọ́nà tí wọ́n bá lọ sọ́lẹ̀ ọmọ màgbọ́. di ọmọ náà máa tẹ́lẹ̀ lórí tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ ọ̀dà tó ti ń kọ̀ wá sí ọ oúnjẹ ọ̀dà kan tó lè tọ́lọ́ ọ̀kan náà láti ilẹ̀ nípa ọmọ ọmọ pàtàkì púpọ̀ wọ́n bá ti tẹ́lẹ̀ láyé tó lọ́nà yẹ pọ̀ torí ẹ̀ agbọ́dọ̀ mọ̀ tó tó yẹ ẹ̀fọ́ àwọn ọmọ anyi lọ́rùn yàrá ẹ̀rì wọn omi tó wà nínú ọyàn yẹn tàbí látara bàbá ọmọ lọ́lọ́dún ni wọ́n wà bẹ́ẹ̀. Tòkòtò wà ń bẹ̀rẹ̀ pẹ̀lú àtúntò nígbà tí bẹ̀rẹ̀ dà. Ètùtù máa fún sínú pété pọ̀. Ṣé bá fún sínú pété pọ̀? Ọmọdé má gbà. Torí ọmọ òkè olélé. Bá a jọ. พอมีโยมปัจจุบันก็ทำงานใหม่แต่ละที่ทำงานใหม่อาจจะต้องมีเรื่องอะไรก็มันาะกันกันก็ลายลาจะมาอุ้ยออกมาย้อมมาไปที่ทางตลาเรื่องจะนอน ìtọ́jà ẹ̀mí ni e mo àyà àtẹ̀tẹ̀ tí mo àyà màlú. ẹ̀rí tí tó mi bá bí ma tọ́nà ọ̀kadà àti omi tètè jáde nínú ọ̀yà. wọn lọ sí ìtẹ̀ wọ́n lè kí wọ́n lọ ra nàníwá. òun náà fún gbàdí ẹ̀ àwọn náà ní kọ́lé ìdílé kíkẹ́ náà lọ́lẹ́ títí tọ́nà ọ̀kùnrin tóbi ó fi gàá ní ọ̀nyà obìnrin ló fi gàá. tọ́ ọmọ tó wà mọ́ ẹ̀ ṣé á fà wọn ọmọ alẹ̀ kí wọ́n máa mú yàn lọ láéláé di àgbà ọlọ́run sọ fọ́dún méjì. ṣé tọ́mọ bá ti mú yàn lọ́dún méjì láti sílẹ̀ kọ́ máa mú lọ àwọn ọdún méjì ti pé àsìkò ti pé ẹ̀yin olóṣù mẹ́fà sẹ́ńtọ́ bá àwọn obìnrin oṣù mẹ́fà ọ̀nà àwọn kan ńlá gbàgbà ọmọlẹ́nu ọ̀hún torípọ́ náà wọ́n bá ti fi yé wa títọ́ bá pẹ́ jù ẹ̀jẹ̀ ọdọọdún méjì màtọ́lá sọ pé wàhálà lòó wọ́n kọ̀ sọ́ọ̀lù lòó tẹ̀lé àbúrò. àtọyún àti gbígbọ́ ọyàn lẹ́nu rẹ̀ ọgbọ̀n oṣù ti fi hàn wá nínú àyà mi ike wàlúwàlú dáàbò yorùbá náà àwọn ẹ̀dọ̀hún àwọn ẹ̀yìn kàmílẹ̀ àwọn àyà tí máa lé àwọn ọdún méjì gbàgbọ́ àmọ́ ọdún méjì oṣù mẹ́rìnlélógún lọ́jẹ́ tá a bá yọ oṣù mẹ́rìnlélógún kúrò nínú ọgbọ̀n oko oṣù mẹ́fà àwọn olùmọ̀sọ ike àyà méjèèjì tá a bá wò síra wọ́n tọ́ka sí pé àsìkò tó kéré ìfọ̀bẹ̀rẹ̀ di lóyún bí ma ọ̀nà lóṣù mẹ́fà torí ẹni sẹ̀rí àti sọ pé oṣù mẹ́fà lóbìnrin bá lóyún lè bímọ àǹfààní rẹ̀ pọ̀ ìyàwó wọlé wọn fẹ́ yàwó lóṣù alimọ̀hárọ̀ ìyàwó wá bímọ lóṣù rájà. àwọn èèyàn bá ní áá ìtàkùnmọ́ tètè ká ìtìtè ìdìnnà báyìí yóò bá gbogbo ní òṣooṣù wọn wọn mọ àná láìpẹ́ ẹnì kan gbé kí ẹni ó ti rí lásìkò ìgbéyàwó oyún tó lọ lé ọkọ oyún bá wà sẹ́yìn rí èèyàn ló ó rò lórí ilé yorùbá náà. yóò wù àbí òní yóò wù lágbára bí tí wọ́n ti wọ́n bàjẹ́ ara wọn tẹ́lẹ̀ ti wọnú ara wọn ilé ìṣẹ́ ọmọ bàjẹ́ bọ́ àtúbí ọmọ bàjẹ́ bọ́ ẹ̀yin wá ní inú rẹ̀ onígbà ní lọ ọkọ̀ ògbó ni lọ ilé ọkọ̀ ok ebóṣù méje ẹni tó wọlé ọkọ̀ ní fọ́ ó sì ní thirtieth of Rajab oṣù méje ìwọ á sọ pé oṣù mẹ́sàn-án wọn máa bímọ ẹ ń bá bímọ kókó oṣù mẹ́sàn-án ó ní ìdíkà wá ń bọ́ mẹ́ wọn máa bímọ lóṣù mẹ́sàn-án ẹ bá ti lẹ́bi lóṣù mẹ́fà adẹ́gbẹ́ ìjọba bá bí lóṣù méje o tún pẹ́ díẹ̀ olóṣù mẹ́jọ ọpẹ́ dáadáa olóṣù mẹ́sàn-án gan olóṣù mẹ́wàá kọ́ ọ̀pẹ̀ púpọ̀ púpọ̀ púpọ̀. Àlọ́ fún mẹ́sàn-án yọ gbọ́dọ̀ lé ọ̀gbọ́dọ̀ ní ọgbọ́fẹ́ ọlọ́mọdé àlọ́ lé lóko. Àwọn ọmọdé ń kó sínú ilé ìyá yìí. Wọ́n ń kó sínú ìgò ẹ̀mọ́ yìí. Ṣé wọ́n ní nítorí wọ́n á bí wọn lóṣù mẹ́fà ní Áfíríkà? Ṣé wọ́n ti fi bẹ́ẹ̀ títí gbàgbọ́ ọgbà ọmọ ọlọ́mọ? eléyìí túmọ̀ sí pé ìyàwó rẹ̀ lè bímọ láàrin mẹ́fà kò ní ìdíkọ́ amákẹ́lẹ́ ọ̀pẹ́ tẹ̀lé lẹ́wọ̀ àwọn àgbẹ̀gbà tó bímọ láàrin oṣù mẹ́fà tí wọ́n máa ń tẹ̀lé tẹ̀lé à ń tẹ̀lé tẹ̀lé rẹ̀ àkọ́kọ́ máa rẹ̀ náà àwọn èèyàn ti pa ọkọ̀ pẹ̀lú wa lọ kíkọ́ máa ń tẹ̀lé kíkọ́ máa ń tẹ̀lé òkè ọwọ́ akọ̀ ìwọ fúnra rẹ̀ ìyàwó ti pẹ́ wàá nígbà tó sọ ọmọ kó lórí nígbà tó bí ma ẹsẹ̀ ìṣirò ìgbà tó ní bí ẹgbà nígbà tó lò ń bí ma òkè tó ti lẹ́fà lọ ẹjọ́ tó ti lẹ́nu kò tó ti lẹ́nu kò tó ti lẹ́nu ẹsẹ̀ ìjẹba. kápò okú náà okú àwọn agbẹ́pẹ́ ìyàwó ti sàlàyé pé òun lóyún ní kí a tó kú ọwọ́ àtàlàyé fún àwọn ẹni tó sàlàyé pé ó yàn àwọn ọ̀gbẹ́ni ọ̀pàtàkì tọ́ka tó bẹ̀rẹ̀ lọ tọ́ba lọ bẹ̀rẹ̀ lọ tọ́ba lọ bí ma lẹ́yìn rẹ̀ wọ́n tó kọ̀ọ̀kan ṣòro. tọ́ba ti bí ẹni lọ tọ́ba lè lọ sí ohun tó ti kí wọ́n bí ma á fi àyè sílẹ̀ fún kébi tọ́ba wà nù rẹ̀ ìsọmọkànnì ìṣèlédìní àbí jùlọ ẹ̀rọ ọkùnrin àbóbìnrin á tó àgbàbalẹ̀ àǹfààní. ìgbà tó pé tó nù rẹ oṣù mẹ́fà lọ́ba mi. ẹ̀yà làlọ́ pé fẹ́rí nǹkan ìyá alágbádá ń tẹ̀sí lánàá bàbá rẹ̀. oyún tó àwọn olóòlù nígbà bàbá kú. tọ́ tó sùn mẹ́rin àbọ̀ tó bá kó fà ó ní kéde mẹ́fà. sọ yẹ ká kó bímọ lóṣù mẹ́fà àbúrò ti dá má bàbá ni tòṣe ti dá má bàbá ni torí ìlú kéré jù nínú àsìkò náà fi lè ní bímọ oṣù mélòó oṣù mẹ́fà lè jẹ nínú àná ọlọ́run ẹlẹ́dà tó ǹjẹ́ sábà wá fún ọmọ lọ́yìn báwo láti fi gbà á gbogbo sábà ti fi gbèdéke sí ìgbà tí ó tàn gbígbà náà ní ọ̀lẹ́ o. Bàbá ìsìlámù sọ pé ọdún méjì ẹgbọ̀n ìyàwó lẹ́nu ọ̀hún tó bá ti pọ̀ ọdún méjì. Àwọn ọlọ́sìn méjì táwọn sọ pé oṣù mẹ́fà ìtumọ̀ àgùnfẹ́ náà ní oṣù mẹ́fà bá ti pé wọ́n ẹgbọ̀n ìyàwó lẹ́nu ọ̀hún. Ọ̀pátàkì bá ní mà nípa bá ti fi gbọ̀n ìyàwó lẹ́nu ọ̀hún nítorí tá a bá lọ ọkọ̀ máa ń lẹ̀ tẹ́ ń bá mọ yàn án lọ táyọ̀ àti ìsàmù là kalẹ̀ kò sí tàbí ìgbọ́n ọgbọ́n òye tọ́yẹ kọ́ mọ́ ní ọmọlẹ́mọ́lẹ́ gbogbo ìjọ yẹ kó fi sọ fún yóò fi máa ṣe dàda ń dídí nítorí kọ́ ọ̀yàn náà nìkan èèyàn lè mọ́ mọ́ ẹ̀yàn lásìkò tó ti fi lé àwọ̀ kọ́mọ máa hùwà bí ẹni tó orí rẹ̀ wọ́n ní bí ẹ̀ bá ti lè mú kútọ́ máa dáadáa ọ̀nà ìrísí gbà lẹ́nu ọmọ. torí tí a bá ti lè lọ́ra tọ́mú ló ti kó ohun máa ohun máa funfun ilé olùkọ́ máa mú yàn. ẹ̀rọ mi tó bá rí ìyá rẹ̀ yóò fi bẹ̀rẹ̀ sí ní jẹ bí ilé máa ń ṣe sí máa ń pọ̀ tọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tẹ́lá mọ́ lójú kò sí ṣáàbù gbogbo gbogbo ìgbà ẹ̀ka pẹ́pẹ́ pé wọ́n fẹ́ náà wọ́n ní tọ́lá fẹ́ ní ìjẹ̀lẹ̀ tí mo náà yàrá bá ti gbọ́ yàrá bá tẹ́tẹ́ ẹbí fẹ́ ọmọ ní ìsìn ní sáà lọ́mọ mẹ́rin ah, eléyìí ètò ọmọ tó ẹ má dá bàbá ẹ má dá mọ́ra sí mọ́ra tọ́ torí ẹ ẹni tí ẹni ọba tètè gbọ́ ìyá lẹ́nu rẹ̀ wọ́n á ní nínú máa ń pè sí ti àpérò tí wọ́n bá fi àwọn ọ̀gbọ̀gbọ́n sí nítorí wọ́n jẹ́ pé orí ò gbé lọ sí lọ́ba ronú lọ tó ronú bọ̀ lọ́mọ òun pé òun pàdánù kankan bọ́ọ̀lù ìṣẹ́ náà wà ọjà yìí náà. bẹ́ẹ̀ náà tẹ́ ẹ bá wá gba ọyàn kú lọ́mọ lẹ́nu ọmọ nígbà púpà òun náà tó lè lò. àwọn obìnrin ní ìjọba fẹ́ gba ìgbà lẹ́nu ọmọ. ó lè lọ fún tó kúrò kú kó fi lọ yí oyé ọjà rẹ̀. lọ́dọ̀ tó yẹ kó tó máa bá ti jáde síbẹ̀ lórí pé a inú ń ṣe olùdíje máa rí ìwọ àbí nílẹ̀ lẹ́yìn yọ wá sí torí tó kúrò mọ́ lẹ́nu yọ máa rí ọ̀yà ya ìgbà eléyìí ló máa jẹ́ kọ́ dìbẹ́lọ́pù wa rírọ àti bíburú yọ máa wọ pé kí ni ìyàgbọ́ ọ̀gbìn ní ọ̀yà yìí àbí kí ni fẹ́ àti ìgbìmọ̀ òkè wọn fẹ́ fi wọn yàn mọ́ni wọn lọ fi kíní ajẹ́páyé yìí fẹ́kẹ́ yẹn wò ló báyìí. tó torí ẹ ẹ̀yin lẹ fọ́ ọmọ lóró gbà mí ẹ̀yin lẹ sọ ọmọ yín di pàmì nígbà gàdí ìta ẹlòmíì ẹwẹwẹ gbàdá bá fẹ́ gba ọ̀yàn lẹ́nu ọmọ bọ́mọ bá ti gbé ẹnu tí wọ́n yá wọ́n ta pẹ́pẹ́ lẹ́nu ta pẹ́pẹ́ wá ọlọ́run ọmọ yìí ìgbà tí wọn náà ti tó kù yàyà tuntun wa ti tó wọn náà lọ mú wọn sọ wọn lẹsẹ látàrí nípa mẹ́kọ̀ọ́ yẹn nínú ọ̀pá ẹ̀rín ilé bàbá àtìjà ni wọ́n ti jà ọ̀rọ̀ náà wọ́n fẹ́ fi gbà yíkọ̀ sí mi náà àfikà fi gbà yọ̀bà ní tí ọlọ́run ọ̀nà tí wọ́n gbà gbọ́ yẹn lẹ́nu rẹ̀ lọ́jọ́ àìpé lọ́sọ̀ ni mọ̀kàmọ̀kà gbogbo gba ní ọ̀pọ̀ ọ̀bọ̀ ni sẹ́ni ní ọmọ ọ̀pá ni lọ́mọ ọ̀pá lẹ́yìn kí ló ń fà lọ́mọ kí ló ń fà lọ́mọ àká rẹ̀ wọ́n kàn wò ní kí kò lè yé láti ẹni tó lọ́wọ́ tí ẹ gbọ́ yẹn lẹ́nu lọ́jọ́ àìpé kí ló wá kàn yín nínú kó mọ̀ máa ọ̀hún ṣé kà á ti ń lò ó èyí kà á ti lò ó bọ̀ báyà ní ọ̀gá ṣe ní ìkápọ̀ ṣíṣe ń mú ká ní òkú máa pàdé ní ọmọ ọ̀gá ẹ máa ti gẹ́gẹ́ pé ó ti bẹ̀ wọlé ọkọ láti gbé ìdíje kó fi kà á àbí wọ́n dá tó ṣe pé ó ti bẹ̀ sí ìlẹ́nu ó tó gbàgbé ìka ẹ̀gbọ́n yóò rẹ̀ lọ́sẹ̀ lẹ́sọ̀ tó bá ti rí sílẹ̀ sábà ó ti fọwọ́ bọ̀ ní a kí ló dé bọ̀ ẹ̀yin tẹ̀ kọ́kọ́ òkú ìta ni wọ́n yà sára àti ìpàdé yóò bá wọn fà fà fà pété. ọwọ́ náà ti gba ọ̀nà lẹ́nu rẹ̀ pẹ̀lú wọ̀dájú lóbi. ẹ mọ̀ pé tẹ́lẹ̀ tọmọ ọ̀gá kan yìí ọkàn sí inú ọgbà yìí ẹ̀rọ ọmọ ọba yìí ó ti wá mọ ẹ̀yà níbi ó ti máa ó ti máa ló ń di òun fẹ́ẹ́ bá gbà lọ́wọ́ pẹ̀lẹ́ náà pa kò pẹ̀lẹ́ àti kẹ̀sì pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kẹ̀sì gbà. tí a bá fi pẹ̀lẹ́ pẹ̀lẹ́ gbà ìjọba dájú ni pé ọmọ tó padà sára bẹ́ẹ̀ ti gbà yóò fi fèsì ọlọ́pàá àwọn ọ̀wà kan tó sì ní jẹ́ iná. ṣé wọ́n máa mú ká àwọn ẹ̀yà mi abẹ́fẹ́lẹ́ wọn fi tọ́ gbogbo ọwọ́ láì máa ti bẹ̀rẹ̀ ra tẹ́tí ọmọ ìjọ lọ́wọ́ torí fẹ́fẹ́ gbà àwọn. àwọn ẹlòmíì ẹ̀wẹ̀wẹ̀ wọ́n lè fi ètò kòrò wọ́n fi sí ọwọ́ ọmọ tẹ́tí wọn láti fi wọ́n yóò lè fi tòfé mú. tọ́jà òkùnkùn dáadé ilé ìjọba ọ̀nà wo láwọn àmọ̀ gbàdá bá fi gba ọ̀yàn lẹ́nu ọ̀hún alákọ̀ọ́kọ́ kàti pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́gbàlẹ̀ kanáà pápá díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ nìkan náà ti wáyé díẹ̀ máa lọ́mọ máa pa ọ́n láyà lójúmọ́ ẹ̀sọ́ lẹ̀ mẹ́rin ẹ̀mẹ́rin ẹ̀sọ́ lẹ̀ mẹ́ta. tòun kàtẹ́ bá ti gbìyànjú bẹ́ẹ̀ ẹ̀rí fi ọmọ yóò fi máa máa la eléyìí ń dínkù eléyìí ń dínkù torí pé lẹ́yìn tí tẹ́ ń dínkù bẹ́ẹ̀ ló náà máa ní kìnnà wípé kìí ṣe kìnnì yìí nìkan lọ́wọ́ àgbẹ̀ ayé bẹ́ẹ̀ tí tẹ́ ń gbà ẹ̀ mọ̀ tó jẹ bí ìdìbò rẹ̀ pápá jùlọ àwọn oúnjẹ tó dáa tó tún ẹ̀kọ́ fún ní nǹkan tó le kọjá pé yóò lè dì ní bí tẹ́ ń gbọ́ ọ̀yà yín ẹ̀ mọ̀ fún bẹ́ẹ̀ tó wọ́n máa jẹ búrẹ́dì yóò sì máa dáhùn ìyẹ̀dẹ̀ èyí sì ọ̀sán yẹn nìkan ló jẹ fún wọn. kódà yóò sì padà gbà pé yẹ àwọn oúnjẹ yẹn pàtàkì wọ́n sì wúlò torí bí àádùn wọn ti ṣẹ́kù nínú ọpọlọ rẹ̀ yóò mọ̀ wá lùmẹ̀jọ́. bákan náà ní ẹ̀nìjọ́ gbẹ̀yìn nínú nǹkan eléyìí tó ṣe fẹ́ máa lò láti mú kọ́ máa pàkàlà ẹ wàá ní ti tọ́ lọ́mọ káwọ́ ẹ máa fi tọ́ lẹ́nu sẹ́nu kó wọn máa fi kàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fi tọ́ lẹ́nu ni wọ́n máa fi gẹ́ nígbà tó tó tutù báyìí fún wa ní ayé tó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lórí kí wọ́n bá nù ká òkú gbà ọ̀sẹ̀ mi. àìmáyé tó yá ló ká náà ló ti tó fi fi tó mọ́tò gbà torí ká wọn gbà láàárín ọmọ tó mú ká ti dáńtà láyé ní ojú òde mo ti sọ yóò fi lè ká ìgbà eléyìí lọ́wọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ iná ti gba ọ̀yọ̀yọ̀ ẹlẹ́yọ̀ wa ẹ̀sìn ẹlẹ́kẹ̀ẹ́ ẹ̀fọ́ ọmọ láti pọ̀ èsì kẹ̀kẹ́ ìgbà mẹ́ta náà má gbà má gbà náà àyẹ̀lẹ̀ gbà lọ́sẹ̀ kan máa wà fún bí ó ṣẹlẹ̀ láti fún nínú àwọn nǹkan tẹ̀sí ti ẹlẹ́kẹta ọ̀nà ìkọ́ ọmọdé akẹ́kọ̀ọ́ yẹn lẹ́nu rẹ̀ lọ́gbọ́dọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kété kí wọ́n kọ́kọ́ máa ń fúnlẹ̀ mọ́ ìyàwó rẹ̀ torí kọ́kọ́ ń bà mí nítorí kò ń fẹ́ bí màmí ó sì ti kí èsì síyàwó ti máa ń rìn mà oyún èso òní àwọn àgbà pé èyí tó rí náà ọ̀sẹ̀ yìí tẹ̀lá lọ gbé ọmọ láàrin àwọn ọmọ kéékèèké ẹlẹgbẹ́ rẹ̀ nítorí pé ọmọ ojú rẹ̀ ti là débi tó táwọn àyà àti bàbá láti kàtà ń rí wọn. Bàbá wa fẹ́ súnmọ́ ìyàwó kókó lóyún ọmọ yìí ó sì wà nínú ilé pẹ̀lú wọn onínú òun ní dúró lókè ìgbà tó ọmọ yìí bá rìn kọrin ta ló wá yẹ ọ̀nà wo ló yẹ ká gbà láti mú kí ọmọ yìí ọjà ní tó ti kò ní kí wa lọ́nà kò ní dá wa lọ́wọ́ kọ́ láti ṣe nǹkan táwa fẹ́ ṣe lóko yẹn. bàbá yìí ọ̀wà ìjárí fún obìnrin ké dáadáa ọgbọ́dọ̀ gbọ́ yẹn lẹ́nu wọ́n lè tó kó lè wọ́n lọ gbé fún fámìlì wọn kan nílùú tó dé ìlà àfẹ́kọ̀ọ́ mọ̀ yẹn wá ti dé ọ̀sẹ̀ mẹ́ta lọ́dọ̀ torí pé gbogbo gbàdúràwò ti ń rema nǹkan sọ wá oyún òdòdó gbígbé tó bá ń gbé ọmọ kó lé nǹkan sọ wá nǹkan sọ dá ọkọ súnmọ́yàwó ìyàwó bá ní nítorí òun fẹ́ ṣe é ẹ má fi ìwà dájú ẹ má fi yanjú rẹ̀ fọ́ọ̀mù. ẹ kọ́ ọmọ kọ́ ma àwọn nǹkan tó le díẹ̀ nínú àwọn nǹkan tá a máa jẹ. gẹ́gẹ́ bí kẹ́kẹ́ kọ́ ọmọ ọmọ tí ń ká pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ kọ́ ọmọ ní sáǹpẹ̀ lómi ọ̀sùn pẹ́jọ́ kọ́ ọmọ ní ọmọ yìí ẹjọ́ ọmọ mílíkì sáǹpẹ̀ bákan náà ẹ fi ara hàn tọmọ náà bá ti rí gbogbo àwọn kan ló gbà èyí tó tó kí nǹkan máa mú yẹn lásán. tó pẹ̀lú díẹ̀ díẹ̀ báyìí. tí ẹ bá ti lè tí ẹ bá ti lè gbọ́ ẹ lẹ́nu tọ́lá ń fi ràn yín lọ́wọ́ tẹ̀lé gbà lọ́sẹ̀ yìí tó bá ti lè ti lẹ́nu lọ́sẹ̀ kẹta ọmọ ọmọ òwe ní kíkiri wọ́n ti ní ìgbà ìlú pé tí mo ti dàgbà lórí ìlú tó àmọ́ tẹ bá gbà lọ́nà tó dáa parí ọ ìtọ́jú ọmọ tí la gbà lérò pẹ̀lú ìtọ́jú ọmọ níta gbà lérò pẹ̀lú ìtọ́jú ọmọ náà ni sísọ ọmọ ẹni tó ṣe é pé ọmọ padà máa wà lọ́dọ̀ rẹ̀ tí ó máa mójútó tí ó máa rí tí ó sì máa tọ́ lọ́nà tó ṣe é pé ọ̀rọ̀ ọmọ kò ní gbàjẹ́ kò ní gbà ó. ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ alágbàtọ́ la máa ṣe é alámòtútù ńlá la máa ṣe. sábà ti di wípé bá wáyé láàrin ọkùnrin àti obìnrin ọmọ ọmọ wo la ti sọ̀rọ̀ ọmọ tí ò sí ìdàlágà ó sì wà nípò pọmọdé ọmọ olùkárà tani ọmọ tọ́jú lọ́nà àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà àwọn tó bá yí lọ́lẹ́sọ̀ tí kò máa tọ́jú ọmọ àti o láàrin bàbá ìyá onáníyà àwọn ìyá lọ́lẹ́sọ̀ tí kí ló dé tí ọlọ́run wúra rẹ tó pé sí ọlá wọ́n ní àwọn obìnrin ní máa ń láàánú àwọn ọmọ jù. àwọn náà sì lọ́lọ́run fọ́nà màjì lórí ọ̀nà dáàbí àti kọ́ma lẹ́kọ̀ọ́ tí ó fi di ọmọ tó gbẹ́kọ̀ọ́ tí ó sì wúlò fún àwọn obìnrin lọ́lọ́run ọba fún lọ́gbọ́n yìí ju àwọn ọkùnrin lọ. tọ́lọ̀ ọ̀dùnkú pàbò ẹni sọ pé torí kọ́kùnrin lẹ́yìn. aláwọ̀ obìnrin àwọn ọlọ́mọ náà dàbí tọ́ ọmọ tó bá wà kékeré ju ọkùnrin lọ irú ọ̀rọ̀ fẹ́ẹ́ kọ́ máa sọ̀rọ̀ àtọ̀ tí o fi yàgbẹ́ mi. bẹ́ẹ̀ mọ̀ pé ọkùnrin adúgbò kọ́lọ̀ fún òwúrú bẹ́ẹ̀ ẹ ló máa ṣe léṣe torí kí ọmọ máa náà máa na adágbà dání sọ àmọ̀ ọmọ yá pẹ̀lú òbí. Torí àwọn obìnrin ẹni pé gbà mí ìjà ọ̀pọ̀lọpọ̀ ìjà lórí ọmọ iná yìí máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìgbà bá ní máa dúró pa lórí láti gbà lókè ni wọ́n gbà tó kú jẹ́ kó wò lóyún kan dáàmú ọmọ wàhálà tó ń ṣe jọ ọdún bọ̀ kò dáàmú ìwọ ń lé wọn pẹ̀lú ìyàwó lẹ́sẹ̀ lórí ẹ̀ nọ́ọ̀sì àwọn gbọ́ bọ́ọ̀lù yìí tó báyà á àwọn bọ́ọ̀lù wọn tó báyà tó mi bá ti mú lẹ́nu ọmọ ẹ̀yọ́ kò á kò kù ìrẹ̀lẹ́rù rẹ̀ náà á lẹ́ nípa máa gbọ́ máa gbọ́ tọrọ ní àkókò lọsí kó ọmọ náà ti ṣe sílẹ̀ kókò ọmọ ó tẹ́lẹ̀ ọmọ ọmọ ẹ̀rọ orí oṣù mẹ́sàn án lè lọ ọkọlẹ rọlá táwọn àwọn eléyìí náà lọmọ òbí dà fún ẹ ọlọ́ọ̀ lè fẹ́ yọ ojú tí wá sí ìjẹ ìtọ́mọ náà padà rí lórí ilé wọn tí wọn ti lọ́dọ̀ wọ wa. wáyé o tàlẹ́yìn náà tọ́lẹ́tọ̀ sí kọjá kó ní ọmọ tọ́jú ọmọ lẹ́yìn ìgbà tí ìkọ̀sílẹ̀ bá tẹ̀lé láàrin bàbá àtà tọmọ bá jẹ́ kọ́mọdé ẹni tó lẹ́tọ̀ọ́ títí kọ́ máa tọ́jú ọmọ yìí òun náà ni òun náà ni ìyá ọmọ àwọn àyà ọmọ àwọn ọlọ́yẹ fún ọmọ tó ọmọ wọn náà lẹ́gbọ́n ẹ̀tọ́ yìí ni àbọ̀ wọn á sọ pé ẹ máa bọ́ ọkùnrin náà ìgbà tí ọtí ọkọ ọkọ akọlẹ gbàtọkọ kọlẹ àwọn ọmọ wọn ti pọ̀ ọkọ ti mú àwọn kẹtẹlẹ ó ti kó wọn lọ lómi gbàtí pọ sílẹ̀ ìwà wáyé ọkọ máa ń bi ìyàwó lérè pé kí ni ìwọ gbọ́ yé nípa ìkọ̀sílẹ̀ tó fi jẹ́ pé tòun ti kó ti kọ́ ọ ó wò ó ti ẹ̀yìn ẹ̀dúrà kó lè ẹ̀dá àgbẹ̀dọ̀ tó bá gbẹ́sì yẹn ni tó bá gbẹ́sì yẹn ni lè sọ kọ́kọ́ pé kọ́ bá kó bìbí yín náà wọ́n lé ní kíkọ́ àkọ́kọ́ ni ẹ̀jẹ̀ yìí títẹ̀ kẹta ò sí ìtumọ̀ rẹ̀ ni pé yóò jókòó láti tẹ̀ jà lọ́dọ̀ ọ̀pọ̀ wọ́n á nígbà tí wọ́n ti kọ́ lẹ̀ kí ni wọ́n gbọ́ yín kíkọ́ lẹ̀ lọ́mọ kó fi ẹ̀kọ́ ní ààyè yìí ó sì máa mọ bá parí àyíká bẹ́ẹ̀ làwọn tó bá lápò yẹn sí. ọkọ sọ bẹ́ẹ̀ lọ́kọ bá jáde ọkọ jáde ní kọ́kọ́ tó padà dé ìyàwó bá ti di gbá ti gàárì ó di ẹrù rẹ̀ ọ lọ. ọkọ akó àwọn ọmọ rẹ̀ méjì tó kù lọ́wọ́ rẹ̀ méjì ó ti kó àwọn ọmọ kalẹ̀ òun bá lọ ń dáńfó ọ̀pá lówe pẹ̀lú ìwà pé ńgbà mọ̀ kúkú délé rẹ̀ ìmọ̀mọ̀ tọ́tọ́ mẹ́ òun náà ni mo fẹ́ ni mo dọlọ́mà ọmọ rẹ ní sáré bàbá wọn ẹ dákun ẹ gbọ́ o ti kọ́ àwọn ọmọ kalẹ̀ ọ lọ ẹ dákun kọ́ gbọ́ ní àbọ̀bọ̀ ọgbọ́ bàjẹ́ ọgbọ́ bàjẹ́ tóbi lórí ọmọ èyí tó kéré jù ó gbé kalẹ̀ ẹ bọ́ bá máa gbé kalẹ̀. ní rọrùn ò ní máa rí gbé padà léèlè torí pé àìgbọ́n ló fi ọ́ sọ adéjọ alábàágbà la kó gbá ọ̀dọ̀ mi lọ́ọ́ ẹgbẹ́ ọmọ wa ibi ló sì àbọ̀ inú náà inú náà ni ti sọ. ẹ̀tọ́ ọ̀rẹ́ ló ti dànù ẹ̀tọ́ tọ́jú ọmọ ìwọ ló ní pàápàá jùlọ lórí àwọn orí òfin ẹ̀sìn Islam ó ní ìwọ ló lè tọ́jú ọmọ rẹ orí ìwọ lọ láàánú lórí ọmọ rẹ ìwọ ló lè tètè máa máa tọ́ máa bá wí tí ń béèrè fún tọ́ máa dá ló àwọn ọkùnrin ọ̀sán àbà péjì àwọn ọmọ tètè ìwà ìyàwó rẹ bá wà tọ́ máa ń tẹ́tẹ́ tẹ̀ ń sọ̀rọ̀ bá sọ tọ́ máa ń ti bàbá bàbá tí ń wí ọ̀rọ̀ tó ń gbé jáde lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó ní ti tẹ̀sí ìyàwó ẹ̀ fún ọgbọ̀ yìí. torí pé àwọn ọmọ kékeré ní wí wà tí wọ́n ti ta wíìlì pé ó wí báyìí ìyàwó ọ̀dọ̀ fi ra ìtọ́gbọ̀ nígbà rẹ̀ pé á ọ̀bẹ́tì rẹ̀ ọ̀bẹ́tì ṣé ìwà tó ọ̀bẹ́tì ìjọ ọmọ lọ́tọ̀ọ́jú ọmọ àbẹ́rẹ́ ẹ̀jẹ̀ tó ọmọ máa ń béèrè fún kankan tó rò pé wú tó fi kọ́ mọ́kù tí àbá àgbọ̀ òun kà òkú yìí yóò dé àbá òkú yìí ní ti sọ ní ti sọ ní ó ní mọ́mí àgbọ̀ wa wáyà ó ní mọ́mí àgbọ̀ ọ̀dà kì í ti mọ́mí àgbọ̀ ọ̀dà ló ó ní mọ́mí àgbọ̀ wa wọ́n ti kọ́ mọ́ torí ẹ̀ bàbá àwọn obìnrin à ẹ lápò ẹ ti jẹjẹ lé ọkọ ìfẹ́ má padà nù obìnrin ogun ló fi àjù láti tọ̀ torí àánú ni ìkẹ́ni kakọmọ mara ni kagbẹdì ọmọ ni kase tọmọ ọfẹ lásìkò tó béèrè fún ọkùnrin à ọkùnrin tó gbà jẹ díjìtà ọkùnrin tó kama kama kama tó à bọ́dà ọkùnrin lè kó lè dá sísẹ́mù àgbàlagbà rẹ kájú bá ọmọ tẹ́lẹ̀ bá ti àwọn ẹni tó jẹ́ jẹ́ ní tó báyìí tọmọ ń wò ẹ̀rọ ọmọ tó ń sàtẹ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ owó ti sáńdé tí ọ̀gá yé wọ̀ ọlọ́run kò láti ọ̀pọ̀lọpọ̀ owó ti sá lọ káàkiri tó dáyé gbọ́mọgbọ́mọ. ọmọ ẹni mú fifty naira fifty naira lórí tẹlifíṣàn. Ó ní àná wọn kéde náà ra ice cream so báyìí tá a jẹ́ ìpadà síbi rárá àmì mo fi fifty naira kan sí orí tẹlifíṣàn ta ló mú ọmọ ẹ̀sìn jọmọ dáadáa bẹ́ẹ̀ wọ́n fáwọn mi parọ́ bẹ́ẹ̀ èmi ní láti òun fifty naira. gàgà ìgbàjọ́ ọ̀bà wa gbà pé ẹ̀mí ò ní bẹ̀rẹ̀ wà ní ọmọ mi wálé ilé ọ̀tá yín lọ́mọ kọ̀kọ́ ọ̀tá yín ní ọkọ̀ mà wípé ọba wà nítòsí lásìkò tí bàbá rẹ bá kẹ́kọ̀ọ́ kọ́ wa àwa náà ní gbàgbọ́ sòyọ́ bẹ́tà kọ́ wá bí tó dínà sọ pé sùúrù lérè làwa ń gbé so ọ̀dà tó wọlọ̀ sọ̀tù lọ́yẹ̀kọ́ wa lọ́ báyìí ẹ wo sùúrù lérè sí òwòrò díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀ díẹ̀ ọmọ bá dọ́ ọmọ gbàdá sí i bàbá mi gbé àmọ̀ràn ọmọ mi ìyá ọmọ ọmọ ọmọ àwọn ọmọ mi gbogbo àwọn àbúrúkú tó ọmọ wù iná ló fi hàn láti wù àbúrúkú mọ̀rọ̀ tó ọ̀nà fẹ́ gbà tiẹ̀ sẹ́wọ̀n fọ́mọ́ ti gbà tiẹ̀ ìyàwó ò ní wọ ọmọ ti ká torí rẹ̀ ẹ̀jẹ̀ ká máa ṣe sùúrù nítorí tọ́lọ́ ẹ̀jẹ̀ ká máa ọmọdé ò sáláì sùn máa fifty naira nǹkan tẹ̀sán kan ni pé o ah, bá ti béèrè fún ní èsì fifty naira rẹ̀ actually tó bá béèrè náà two hundred ní bá fún ẹ̀ ọmọ ọmọ ọ̀gbẹ́ á èèyàn máa béèrè àbí òye èèyàn máa béèrè dèkó fifty naira tó mú yẹn ó mà owó ẹnìkan ni àbí èsìwò ẹnìkan bóyá tèmi àbí èsì tèmi ó tún léwu tábà owó níbi kíkí ká máa mú ọmọ kó lè dé táwa wáyé láì àwọn ẹni máa ń tó kùtà owó náà àti kọ́ni fẹ́ tó wọ́n lẹ́lẹ́ tó ní sùn lẹ́mọ̀ kọ́ ma kò ní fẹ́ máa jalè. láti bẹ̀rẹ̀ gbogbo tọmọ bá ní yóò máa béèrè lọ́dọ̀ rẹ̀ ìtọ́ bá ní ìtọ́ bá ní. lọ́dọ̀ wa jàmá ká kíyè sára àwọn obìnrin yẹn àwọn ló ní sùúrù láti lè tọ́ ma ó kàn jẹ́ pé kóbìnrin náà má fìlà torí tó ní àbá jẹ́ fún fìlà omi táàmù yẹn bá ti pọ̀ jù omi ìsábà ló ń bá omi ìsábà ló ń bá sẹ́yìn láti níbi òmìnira nìyọ tí a bá bí ma kápá lọ́mọ mẹ́rin so àwa separate pẹ̀lú ìyàwó màtáwọn èèyàn dá sí àárín wa wọn á ní ẹ̀kọ́ ọmọ méjì lẹ́fún ìyàwó àwọn ẹ̀kọ́ kéré àwọn ẹ̀kọ́ dàgbà méjì wọn wá pẹ̀lú tí ọkùnrin bá wá wù àti ọkùnrin máa wù tí wọ́n pa obìnrin yẹn tí àtàwọn máa ń sẹ́nu kó obìnrin ti tẹ́lẹ̀ náà ti kọ́ lọ́ àwọn rẹ̀ torí ìdínú obìnrin tí wọ́n wà lọ́dọ̀ kò wá wọn kò dá sí wọn kò dá sí bí wọ́n àdéhùn òfìdè ẹ̀rí pé áwùtòtò tọkùnrin yìí yóò ga ju tàwọn tóbìnrin yìí lọ nítorí báwọn obìnrin tẹ̀lé kọ́tà tó ti dórí àwọn fámìlì wọn máa ń ní àánú ọmọ wọn ọjà àdúgbò àwọn bàbá ìyàwó wọn lànà ọmọ ọmọ wọn kọjá àdúgbò ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa máa ṣe kéèyàn máa fi bá wí ẹni wọn máa fi kí ọmọ padà wá sí pé àsìkò tí wọn ta dé sí kò ní wúlò wọn tó tí àwọn ọmọ méjèèjì tó wà lọ́dọ̀ ìyàwó bá padà wá sọ̀rọ̀ ẹ̀sìn tó gbogbo ojoojúmọ́ ayé ìní bàbá yìí ọmọ ní correction lórí àwọn ọmọ yìí tó bó ti ẹ kó gbé nígbà tí mo ní kó gbé wá èyí ti rí ọba wí ọ̀dọ̀ ilé ẹ lóko àwọn òbí bọ́ máa ń rẹ́ yóò tún mọ̀ bá ọ̀rẹ́ rẹ́ ẹni tí wọ́n bá kó máa dà. tòtòrí ẹ̀ ẹ̀ ń gbé náà ní tó ń fè tó fi padà dẹni tí wọ́n lé kò lè ọkọ̀ láti à ń bùkà tọ̀ fún níbi títí tọ́ àwọn ọmọ obìnrin pàtàkì púpọ̀ àmọ́ sọ́lọ́ bá wà pọ̀ kíkẹ́ ìpínyà yẹn tẹ̀lé òṣìṣẹ́ àbí ṣùgbọ́n àwọn ọmọ sáfẹ́rì àwọn obìnrin ló lè tọ́ wọn àwọn olùmọ̀ nípa ọ̀tọ̀. àwọn ti yé wa wípé ìtọ́jú ọmọ ọmọ bẹ nínú ìgbàta gbọ́dọ̀ lòótọ́ à ń bùkà tàkà mọ̀ nípa rẹ̀. àwọn bàbá wọn látọkùnrin àti obìnrin tó lè tọ́ ọmọ bó tilẹ̀ jẹ́ pé ṣáájú kọ́mọ tó tẹni tọ́mọ̀ fún yàtọ̀ sósì àwọn àyà ló lè ló lè tọ̀yìn ìdí tọ̀kùn ṣáájú kọ́mọ tó lè kọ́mọ ìyàtọ̀ láàrin ọ̀gbọ́n àtọ̀sí. láti dé mà wípé àkọọ́lẹ̀ tó síwájú àwọn ẹlòmíì wọ́n fẹ́ra wọn ṣùgbọ́n ìgbéyàwó wọn ní kalẹ̀. àwọn míì wà tó ṣe pé kí wọ́n yà wọ́n ìwọ wá làwọn máa tà sí ìwọ làwọn máa tà sí àwọn àbẹ náà tó bá ti ń pàkíyèsí ọkọ ní pàkíyèsí ìyàwó ìyàwó ní pàkíyèsí ọkọ ká máa fi sùúrù pàdé àti kìrìkìrì. kama máa bójú mu kò fẹ́ kí n ti ń jẹ láàrin àwọn méjì jọ bàjẹ́ ní ti ń pàkíyèsí ká máa lò ó. eléyìí máa ń jẹ́ àṣetọ́ ní láàrin lọ́kọ-láyà kìí kí ìkọ̀sílẹ̀ wa sẹ́ni pé obìnrin kò kọ́kọ́ wà pẹ̀lú ọkùnrin lọ́mọ sí i love you i love you tí ò ní wá sórí ọkùnrin tó kàn láyé ó lè tí wọ́n máa lù yàwó tí ọba tí wá bẹ̀rẹ̀ ọlọ́run ìgbà ní ọkọ̀ tó torí pé ọwọ́ rẹ tó lè fi òfin lù yàwó ẹ̀ ó sì máa wà ní nǹkan tó gbé sókè ọ̀nà ìyàwó ọ̀nà làpàlẹ̀ ìyẹn náà. sẹ́yìn lọ́jọ́ bá ti síwọ́ sókè bá ti bá ti nà yàwó ọlọ́run ló kò tó. torí pé bọ́lá ti tọ́jú ọmọ ìyá ni pé ìwọ ọmọ dàgbà obìnrin yìí o ká sọ̀rọ̀ lásán kò tó láti kọ̀ lẹ́kọ̀ọ́ àti ká fọwọ́ gba àlàáfíà rẹ̀ gbà. ẹ wà á ti tẹ́lẹ̀ kó tó di pẹ̀lú ẹ máa ń ti sùn ẹ bá tọ́ ẹ tún bá tọ́ ẹ tún bá tọ́ ó gbọ́n nǹkan tí mo ń bọ̀ sọ nítorí kí wọ́n á adé sí lápá báyìí. tọ́ nítorí wá ló wá ẹ ní sọ tó yẹ kí ẹ máa sọ tẹ́lẹ̀. ẹ bá tọ́lẹ̀ kàtà tọ́lẹ̀ kejì lọ́kọ̀ọ̀kan pààrọ̀ tí wọ́n ti sọ́kọ́ máa di kò ní gbọ́rọ̀ àti tá a bá lo omi fún obìnrin ti tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni kíkọ́ rẹ̀ iyì obìnrin láyé onígbogbo ní ẹtú tó bá gbà láyé tọkọ yóò fi ní sọjáde nígbà àkọ́kọ́ tó ń kọ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lọ́pàá torí tó bá ti lè sọ alákọ̀ọ́kọ́ gbà two and three are rapidly yẹn wà ti ṣẹlẹ̀ nínú láì the experience of life agbọ́dọ̀ gbìyànjú. Ntí ẹ̀jọ́ ń fà pẹ̀lú ọkọ̀ tó lóbìnrin ní ìrònú dáadáa o, I'm very sorry to say, ní ìrònú dáadáa. Wọ́n máa rò pé ọkọ̀ ìhábùkọ̀ ráì èmi ò lè ṣe kẹ́ni kọ́ máa sọ̀rọ̀ sí ni kẹ́ni kọ́ máa ṣe kí ni ká fi ó ti ah, ó ti bu ọkọ̀ tó kó kí wọ́n máa lura wà lórí. Ah, ọkọ̀ náà ló lọ bá mú bí a di àkókò bá àbá tọkọ bá fi lè yanu tọ́ kò sí kó parí alákọ̀ọ́kọ́ ló sọ̀rọ̀ ju àpá tọ́ba ti tọ́ ẹlẹ́kẹ̀jì ẹlẹ́kẹ̀ta bí o tún rọ̀ ní wẹ́líwẹ́lí ẹ̀yin tẹ̀ máa ń bá wọn dájú ní ọmọ ìyá lẹ́nu. Aha ńdọ̀ la tọ̀rọ̀ kan bí o tún ti fún lẹ́kẹ̀jì o fún lẹ́kẹ̀ta. Ẹ bẹ́ẹ̀ ẹ sábà ti ṣe kíta lákọ̀ọ́kọ́ ní ọ̀sẹ̀ bẹ́ẹ̀sì máa rọra mánéjì ara yín bẹ́ẹ̀ máa rọra ṣe sùúrù fúnra yín ó yẹ ká máa síra ìtàgéjì ayé àná ìṣòro báyìí pàápàá ọpọlọ mọ́ni àbí ìyàwó ó yẹ ká máa wà wá nígbà tí láti máa pẹ̀lú síbi ìyàwó kọ́ máa sọ ìtàgéjì ayé àná ìṣòro yàwó ó lànà ìṣègbè àwọn ìyàwó rẹ̀ pẹ̀lú tí wọ́n ti dọ̀lù gbèsè ayé ìyàwó náà lọ́ bá máa jó mi kẹ́nu gọ́dà tó láì jẹ́ pé ẹni já ẹ máa kẹ́kọ̀ọ́ nù rẹ̀ tọkọ bá fẹ́ sí ó sì lè pàkíyèsí rẹ̀ síbi ìjẹta là ń ta nù sí rẹ̀ bí ìyàwó náà lọ́ bá fẹ́ bínú à ẹ gbàgbé síra sẹ́yìn ẹ̀yìn gan mọ́ àdúrà ìbẹ́yìn rẹ̀ kà fún wa pẹ̀lú bẹ́ẹ̀ láti má gbàgbé dáadáa tó ti ṣẹlẹ̀ láàrin tá a bá ti gbàgbé dáadáa tó ti ṣẹlẹ̀ láàrin máa gbé àwọn máa tọ́jọ́ wọn lé àti ìsọ̀rọ̀ ìfọ̀bù làgbà yìí náà wọn dáadáa tó ti ṣẹlẹ̀ láàrin àwọn àjùlọ tó ti ṣẹlẹ̀ láàrin ẹ má gbàgbé ọlọ́run ẹ̀rẹ́ náà dáàbò má dalẹ̀ ìkọ̀ọ̀kan wá lóru ẹ̀ṣẹ̀ kan tí máa dalẹ̀ ọlọ́run náà kò má tẹ̀síwájú ọlọ́ọ̀lẹ́dà mẹ́tẹ̀ẹ̀tẹ̀ nìkan nínú àwọn ọmọ ẹ̀rọ agbẹ́ni sá lọ́n lé kí ọ̀dẹ̀ bá lu ọmọ tó àárín bínú ní dáàbò lọ tó ápá ìrẹsílẹ̀ fún béèrè tó ọlọ́run bá ẹlẹ́dà wa wọ́n dá kókó fún wa ní àwọn ọmọ wa tọ́ ó sì àwọn ọmọ alọ́mọ alábàárìkà ó sọ àwọn náà òbí wa ọlọ́run ẹlẹ́dà wa ó ká máa tẹ̀mí ní mùsùlùmí ọlọ́ọ̀lẹ́gà gbogbo gbàjọba gbẹ̀mí wa ọgbẹ̀mí wa lórí alímà sí àmọ́ ọmọ eléyìí àwọn nínú rẹ̀ tó ti fi ń lọ wẹ́rẹ́ àti wẹ́rẹ́ ọlọ́ọ̀lẹ́gà tó ṣe ní rọrùn fún wa láti bẹ̀rẹ̀ rẹ̀ ó ti fún wa ní rọrùn láti parí rẹ̀ ọlọ́ọ̀lẹ́gà ọmọ kàdé lóògbé rẹ̀ ebi àti ìyàjẹrẹ ni lásán fún wa fún ẹlẹ́dàá wa ó ti látẹ̀wọ́gbà ó ti wá lọ́kàn nínú àwọn tó kọ́ fún náà kúrò lọ́rùn wọn nínú oṣù ọ̀mọ̀bánà fún ẹlẹ́dàá wa ó ti àforíjì àwọn ẹ̀ṣẹ̀ wa fún wa. ọba tó kú ó forí orí wa lẹ́yìn ikú wa wọ́n sàánú wa lọ́la tó dàgbé ya. kárántí pé náà àwọn ọjọ́ péré kọ́sẹ́kù yìí iná làwọn ojúsùn lẹ́yìnlẹ́tọ̀ pàtó tí ọ̀gá jẹ́ kó ti wá ojú lọ. gbogbo wa pátá ẹ̀jẹ̀ ká dé wọn wá nínú àwọn ọjọ́ péré ti tọ́ka pé káwọn náà ti dáadáa tí ó jẹ́ kí ládàá wọ́n tẹ̀wọ̀n. ẹ mọ̀ pé bẹ́ẹ̀ náà àwọn ọmọ ìyá wa báyìí àwọn ẹni táwọn ti lọ sí àlùkárìkà dáadáa náà ni wọ́n fẹ́ ṣe lẹ̀ wọ́n lè bàrí dáadáa kà lọ́dọ̀ lọ. àwọn ti dábẹ̀ kúrò nínú àwọn nǹkan tá à ń tẹ̀lé lójoojúmọ́ wọ́n fẹ́ wà níbi tí wọ́n ti rójú ráyè gbọ́dọ̀ lọ́nà náà. tọ́ àwọn míì nínú àwọn ọmọ wa àwọn ọmọ ẹ̀yà wa lásìkò yìí àwọn ti lọ sí ọmọrá dáadáa làwọn náà fẹ́ gbà lọ́dọ̀ lọ. àwọn ọ̀lọ́rọ̀ mọ́ra àti ẹ̀ẹ́dẹ́gbà kí làwọn náà wá ń ṣe láti dáadáa. àwọn náà gbọ́dọ̀ sí ìfarahàn ọmọ bàá jẹ́ pé gbogbo dáadáa làwọn èèyàn ti dùn mọ́ra wọn lọ́wọ́ àwọn ọ̀wá ní nǹkan tán mú lórí pé apàdébòsòfò lọ ọlọ́kọ́ máa ti tù abẹ́ ara ní pé ọgbẹ́ nínú àwọn ẹlú ọlọ́ tó ti kọ́ àwọn náà fojú sun tí wọ́n mọ̀ bá wọn bá wọn láyé jọba wọ́n bẹ nù ẹni tó bá láyé láyé ó náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú dáadáa àwọn tó lọ́wọ́ wa tó ti kó ti gbàgbé wọn báyìí wọn lọ ẹlẹ́dàá wa ó dákú ó ṣe ní sábàbí dáadáa fún wa wọn má ṣe ní gbàlejò àwòrán سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Euh, c'est le bàbá Thank you.

ìdá ọdún mẹ́tàlá kú ta nílò ẹbí ọmọ kọ́ra ẹbí bàbá àti ẹbí yà. Nígbà ìwé ìwé lè wọ ọmọ ní ìbáníwọ̀ tàbí ìwà tàbí ìfẹ́. Àbí ìgbà yìí. oníṣẹ́ ìgbẹ́ ìgbẹ́ tí ó kù yìí tí ó ń kọ́kọ́ lọ sí ọdún lọ́wọ́ sí nípa àwọn ìpa àwọn ọmọ tó ń padà. Ìbéèrè yìí lè gbé ẹ̀yìn lọ sí àtìyí àti gbé fún àwọn tí wọ́n fẹ́ ẹ̀dá àkùkà tí wọ́n fi fẹ́ sí àwọn ìmọ̀ ohun tí wọ́n láti ohun tó láti. jáde lórí ẹ̀rọ ayélujára ní ìbámu pẹ̀lú lórí ìtẹ́sí nǹkan gbé lára ni wọ́n sọ wípé ọdún àbáwọ̀ pẹ́ká ní jáde níta. ẹni tó ń sọ ìmọ̀ yìí tó ìdí tó ní jáde lẹ́nu ni pé ẹni tó mà nípa àwọn lọ́wọ́ ìyá náà. bid'ah itu disatukan ulama. Oleh tí mùsùlùmí kan ó dà lórí wà. So, òṣèlú kẹ́kọ̀ọ́ ti máa sọ parí. Nǹkan yìí máa fi máa sọ, wọ́n kọ́ síra pàtàkì gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn tó bá ti kẹ́kọ̀ọ́ àbí kó tó kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọgbọ́dọ̀ máa nípa àwọn nǹkan tó jẹ́ àwọn òfin ìlànà eléyìí tó yẹ kó o máa tẹ̀lé lábẹ́ àwòrán rẹ̀. wọ́n pè ní àlẹ́kùn mọ̀ọ́kàrí ọ̀rọ̀bẹ̀ ààrẹ. kíkọ́ wọn àwọn kan àwọn ìtàn tó ọ̀bọ̀ wẹ̀ dípò ọlọ ẹ mọ̀ sẹ́ni tó bá mà nípa ẹ òun ń sọ nípa ọlọ ń sọ nípa ẹ̀sìn ọlọ àwọn àròyìn kan àwọn mẹjẹmú kan wọ́n wà tó gbọ́dọ̀ pé lórí rẹ ni wọ́n ti máa sọ pé ẹ̀sìn ní dáadáa láyé fi hàn ẹ máa wẹnu ta lẹẹsì máa bà á ìṣe gbogbo ìyẹn náà ni wọ́n kàn máa yá wọn tí ó máa panudé sọ pọ̀ ń sọ nípa ẹ̀ tí àwa náà wá sọ pà ń tẹ́tí gbọ́ ẹ̀yìn gba àlàyé ẹ̀sìn lọ́dọ̀ ẹ̀ lọ́jọ́ tẹ́sí àbúkátà fi awàmà ká sì mà nípa ẹ̀sìn dáadáa ká sì mú òfin tó di jíjẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn ká tó bá wàá jókòó máa sọ nípa ẹ̀sìn. ọmọ àgbọ̀dá dáadáa lè ká tẹ̀lé ó ló ń yé súnà ànábì sọlọ́wọ́ àlùsẹ̀lẹ̀. torí torí ìfọdà ti tara wí ànábì ló ti kọ́kọ́ sí irú àkọ́kọ́. àwọn sọ hábà ló bá náà tètè sọ̀dá. wọ́n lọ pé ìgbà wọn ti lẹ́yìn. ó ti jọ́ kejì wọ́n ti pé ìjọ ti tà náà lọ ni wọ́n ti sọ fún wa. ìjọ kẹta àti ìjọ kẹrin ànábì ọ̀gá àdìwálé tọ́ àníbi wa ń sọ fún wa nígbà tí ó di àṣùbà ìjọ kẹta àbí ìjọ kẹrin ike mọ màpẹ pípéjọ lérò pàtùsẹ sọ láti ta sí gẹ́gẹ́ bí ìta àti ṣe sẹ́yìn ṣùgbọ́n nǹkan kan kọ́ ló mú mi má jáde wá pẹ̀lú yín ṣe àyàfi nítorí ìbẹ̀rù kọ́lọ̀ mọ́ má lọ sódò ọ̀ràn yìí tó bá ti sọ́dọ̀ àì ó ti pápá ara wò kíkà ọlọ́mọba ti lọ́rọ̀ ẹ̀ agbára ló mà lè má torí àánú sáànà ẹ̀ bìí ti dáàbò mọ́ ẹni ẹ̀yẹ kọ́tẹ̀ tí wàá ti pẹ̀lú ẹ̀ má ẹnu jẹ̀má èsì òkú mà ti fáná bí ọ̀ma tẹ́lẹ̀ rẹ̀ lẹ́nu ma tẹ̀lé yá lẹ́yìn lójoojúmọ́ ìní àìjà tó sọ fún wa pé rọmọdọ́nà bẹ rọmọdọ́nà bákà mọ́ kàn àmọ́ torí tó bá ti ń ṣe tẹ́lẹ̀ sẹ́yìn jáde ti ń ṣe sẹ́yìn jáde ọlọ́run àti ti mọ sọ́dọ̀ rẹ̀ èyí ò tó bẹ́ẹ̀ sọ́dọ̀ ti lọ́rọ̀ ẹ̀ lórí wa tẹ́lẹ̀ lọ́rọ̀ ẹ̀ ti ṣe. ọ̀pọ̀lọpọ̀ àìmọye nínú àwọn èèyàn náà kọ́ lọ́jọ́ pé wọ́n ti sọ láti rárá ọmọ bọ́ọ̀lù ó dé ní torí kọ́ mọ́tò àfẹ́bí para rẹ̀ lásán àfẹ́tọ́ lórí pípé ọba ti mọ̀ pé tíwọ́n mọ̀ fọ́nà bá lọ tẹ́lẹ̀ náà ó tún ní ṣe sọ̀dá jù máa má wulẹ̀ dára ẹ láàmú káfíń lásán yọ òtítọ́ lọ́sẹ̀ ti yẹ ìṣẹ̀rẹ̀ sí. torí kọ́ mọ́ bá lọ rán yẹn àná bèbè pàtìmá kò sí ní jàmá kò túmọ̀ sí pé kò máa ṣe nù lé. ìgbà tí ó mọ̀ ọ́ ọwọ́ àwa mọ́sálásí lọ́dọ̀ kan ọwọ́ àbáwọn èèyàn tó wọ́n pín lọ́tọ̀ọ̀tọ̀ kálukú ṣe sọ láti tiẹ̀ ṣé òun ṣe léyìí kéńké ẹ má riwo lọ́wọ́ lórí tẹ́ẹ̀nì kejì èèyàn ò tiẹ̀ rí bíbọ̀rọ̀ ọwọ́ apá wọn láti ẹ̀kẹ́ kí wọ́n máa tò sẹ́yìn ìgbẹ́ ìdọ̀kà tọ́jú ọ̀kan nínú àwọn èèyàn kánábì ni ẹ máa gba àlùkùránì máa ké lẹ́nu rẹ̀ láti kánábì gbogbo yẹn máa tò sí lẹ́yìn.

pẹ̀lú èyí má ti rí pé tó bá kó àwọn jíjẹ́ alérò pé ó jíjẹ́ àbúrúkú jẹ́yìn ṣe náà sọ fún yín pé kẹ́ ẹ pàdé àti pé pàpà gàdé bá kú sórí ẹ̀ bẹ́ẹ̀ sì rọ́nà lọ tẹ bá rò pé kúrẹ̀ ní ọmọ rò fi ń bẹ̀ ẹ̀ tọ́ pẹ̀lú ìjẹ́bù ti jẹ́ ń bẹ̀ ọmọ rò ti alágbàgbà rẹ̀ ẹ̀yin àtàwọn ọ̀gá ẹ̀yin àtàwọn ọmọ ẹ̀sẹ̀ ẹ̀yin alágbàgbà rẹ̀ jẹ́ gbọ́dọ̀ pàdé ọjọ́ pẹ̀lú ìjẹ́bù oníbèrè ṣe bèrè pé àwọn kó pé aláàbí láwọn lè ṣàdúrà tó adìdá ẹni tó ń kú lọ́jọ́ pé kọ̀ mẹ́kọ̀ mẹ́sì kọjá bọ́ kí bọ́ pẹ́ kọjá ló sà ẹ ṣàdúrà torí ìwọ̀n ni lórí àdàbò Muhammad sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ àdáwọn àlùmáà wọ́n tọrọ àforíjì sẹ́nikẹ́ni lẹ́yìn ìgbà tó lè máa tó wọ́n kọ́ máa náà. Bá jẹ́ bàbá yẹn kò bá jẹ́ ìyá yẹn torí ẹ̀ ẹ̀yìn sì mọ̀ pé àwọn ọba nílẹ̀ yorùbá yìí tó bá pera rẹ̀ mùsùlùmí kò lè jẹ́ mùsùlùmí gbogbo wọn lẹ́lẹ́bọ gbogbo wọn ló ló fà káàtó apálá àfikúnra rẹ̀ àwọn ló ń gbé ẹ̀kọ́ ní àwọn ni má tó sọ parí nílẹ̀ yorùbá yìí wọ́n náà lè wo social media ní kó wọ́n dáńdáwò nítorí kó sẹ́yìn náà sì mọ̀ àbọ̀yá yẹn kó lè kó tẹ̀ wáyé sọ̀rọ̀dẹ́ máa lọ lọ́yọ̀ọ́ ẹni máa ma ṣe Ṣàngó international festival dalẹ́ ti dalẹ́ tó tó jẹ. tó gbogbo àwọn òòtà wọn kó tàbí wọn fi ṣe monument wọn àfi dírẹ́sì ọ̀rọ̀ oyè tó ń torí jẹ lẹ́yìn. wọn náà bá ti dẹ́ ma bó ṣe rí olè lọ́jọ́ bá ní olè mà. sòrí pé ìjọba ìjọba tí wọ́n bá ṣe láà. wọ́n jọba kan jẹ̀ta kan bẹ̀ nínú kan nìyí wọ́n wá sọ nígbà tá ń sàlàyé àwọn oníwèé rẹ̀ ìgbógbó ẹ̀ tó máa ti tọ́ọ̀bà tọ́ọ̀bà ní ọ̀pá ọ̀bá àjẹ́ mùsùlùmí ọ̀bá àjẹ́ kìrìsìtẹ́nì ọgbọ́dọ̀ pàdé ẹ̀sìn àwọn bàbá ńlá rẹ̀ tí wọ́n ń jọba lókùtọ̀ ọ̀mà náà pẹ̀lú ìpírísìpù tí gbogbo ìyá ti máa tọ́ọ̀bà yóò bá lọ nígbà tó tọ́ba padà dé àkọ́kọ́ kan tí ó ṣe tọ́ba dé ni pé lóṣù orí kalẹ̀ kó fà torí kọ́ má jẹ́ kó ti ta kó àwọn aláàlálẹ̀ tọ́jà kó náà ọ̀sọ̀ kan nu wọn tọ́ba ti pòròfẹ́ gẹ̀ẹ́sẹ̀ tọ́ba tó bá aláàlálẹ̀ tọ́ba náà bá ti kó ti di aláàlálẹ̀ ti lé ọ̀kan ọjọ́ tó ti ṣe jẹ́ wọn làwọn ń bẹ ẹrù láti tẹ ọ nítorí ẹkọnọmì sọ ọ fẹ ẹkọnọmì ò ti dá náà ọjọ́ tó pẹ́ tó bá tó bàbá rẹ̀ ọba ń bẹ̀rù ẹkọ́nọ́mì onífẹ́ yà rẹ̀ dípò pé yóò fi ọ mo rò pé yé wa sọ eléyìí jẹ kó ti jẹ pẹ̀lú ẹkọ́nọ́mì rọ dídé lóòrùn parí. tó ìgbéyàwó yẹ tòótọ́ jẹ tó mú ọ náà máa pèsè rẹ̀ láti kọ́ tó mẹ́tẹ́ rẹ̀ lẹ́nu ti tètè. wọ́n ní bó làwọn ti kó oúnjẹ sọ̀rọ̀ lọ́wọ́ ọmọ bá wọn bá wọn bẹ́ẹ̀ sẹ́yìn. ẹ e ṣé wọ́n ṣe ìtìkáàfù àgbójú pé ìhram kọ fẹ́ ṣe àti umra Ramadan ò tó kọ́ máa sọ fún mi kọ́ fẹ́ fi ọ́ àbọ̀rọ̀ sọ fún sọ̀rọ̀ ẹ̀yìn máa sọ fẹ́ sọ fún mi kọ́ fẹ́ láti. wọ́n yẹ kó ẹ máa ṣàlàyé kí ẹ pẹ́ kẹ́sì mo fẹ́ fi fún fi ìrọ̀ So, tó ilé ìtumọ̀ ẹ̀sìn ká ti sọ́kùn ẹ̀kú mọ fẹ́sẹ̀ ọ̀fẹ́ sọ kí ni ẹlẹ́yìn fẹ́sẹ̀ ẹ̀kú ká ta kí ni kí mọ̀ ọ̀rẹ́ mú ká èmi náà gbà ní ìgbà ọ̀sẹ̀ àbẹ̀ ọ̀sẹ̀ wọn náà ṣe pèsè rọmọmọ́n ó fi ìsìlámù tẹ́tí rọmọmọ́n náà bá ṣe ìjọ mẹ́fà lẹ́yìn rọmọmọ́n nínú oṣù ṣọ̀wá àlà táwọn ẹni tó ti wá ní kòkòrò káwọn ẹni tó ti yá wọn táwọn ẹni tó ṣáájú táwọn tó máa ti ṣe jọ rárá ẹni tó gbé tóbi bá ń bẹ lọ́rùn rẹ̀ gbèsè ọ̀rẹ́ yẹn ní ọ̀kọ̀ọ̀kọ̀ san tó ṣe nábìlà ayé ọgbà yẹn láti máa yẹn nábìlà nígbà tó ṣe gbèsè ọ̀rẹ́ yẹn torí ọba kú ọ̀rẹ́ yẹn lọ́nà òbí ọ̀rẹ́ nábìlà ó fi kúnlẹ̀ rẹ̀ sí àdínúwá lélẹ̀ ó wù ọ́ láti gbàlékún ládàá wọn ni ọmọ tó kú ṣáájú ọjọ́ àkíyèsọ wọn láwọn fẹ́ràn mọ́ gbòòrò tó bá kú ṣáájú ọjọ́ àkíyèsọ ìyẹn ni pé ṣáájú jọ́kèjì èsì jọ́kèjì ọ̀yọ́ba rẹ̀ ṣáájú jọ́kèjì tó ẹ̀ sọ ló kọ́ ó ti di ẹni pé kí ló kọ́ amẹ́ni fẹ́ràn ọmọ tó bá kú níjọ́ keje àbí lẹ́yìn ìjọ́ keje ẹjẹ́ ń gbèsè tó kẹ́ ẹgbẹ̀rún àtìkọ́ nítorí kọjọ́ tí ẹgbẹ̀rún àtìkọ́ ti gbé ńlọ́lọ́ àmọ́ orúkọ wọn máa ń bí manage tó sọ lórúkọ ní ìdínú tó bá kú kó tó péjọ méje ẹ sọ lórúkọ àmọ́ nípa àkíkọ àmọ́ tó bá kú lọ́jọ́ keje àbí lẹ́yìn ọjọ́ keje á fa àkíkọ. wọn lọ ọmọ ọdún mẹ́ta òun náà nìyá rẹ̀ kú tààlẹni tó lẹsọ sí àti gba ọmọ yìí tọ láàrin àwọn èèyàn bàbá àbáwọn èèyàn yá àwọn èèyàn yá náà ẹsẹ ti burúkú wò àwọn èèyàn yá rẹ̀ àwọn náà wọn lẹsọ sí ọgbà tó ìyá ìyá rẹ̀ tí ọba sí yá ìyá rẹ̀ àná láti padà sọ́dọ̀ ẹ̀rọ nínú àwọn èèyàn yá rẹ̀ ẹni tí ó mú kọ́ má lọ sọ́dọ̀ àwọn èèyàn yá rẹ̀ ẹ̀yin lẹ́wọ̀n ìjà rẹ̀ ẹ sọ àwọn aburú àyèjá tó lè tẹ̀lẹ̀ sí tó bá lọ sọ́dọ̀ tó bí ẹni sọ̀rọ̀ abàyídáyì tó bá débi kọ́tù sẹ́ríà adájọ́ tó bàyídáyì bó bá ti wà kọ̀ọ̀bí ìgbésẹ̀ ń sọ ìgbà náà ẹ̀yin lẹ́pàdà sí ibi ẹ̀rí àǹfààní láti gbọ́ ọmọ ẹ̀yìn lágbá bàbá ọmọ ilé ìjọba. Táwọn ẹni sọ ma ní mo bẹ ṣe ọ́. Táwọn ẹni sọ ní ìsọ̀rọ̀ àyè. Ẹ gbogbo ẹ̀rọ tó tó ìfún yẹn sọ ma àmọ́ tó jà lẹ́màá bí tẹ́ẹ̀kì sọ àìmọ̀ ìdá ti sọ tẹ́ẹ̀kì ọ̀sẹ̀ yìí náà bá ọ tẹ́ẹ̀kì kọjá. Tó mo bẹ ṣe ọ́ olùfúnni ròdùn olùfúnni ròdùn sọdẹ bá sọ ma níbẹ̀ àmbẹ́lọ̀ kọ́ máa bò àmbẹ́lọ̀ kọ́ máa bò Israeli anabi àpò ni wọ́n pè ní Israeli ṣùgbọ́n mélòó lẹ́nu sọ nínú orúkọ tí Islam mú wa tó tó di bẹ́ẹ̀ máa sọ Israeli Israeli nìyẹn níbi ìgbésí ayé ti dà lóhùn ọ̀dà bí ń tẹ̀sọ́ máa ní yàgò yàgò ó ti gbọ́ létí àwọn mùsùlùmí pé ọ̀sọ́mà tó bá ti sọmọ ní Ísírẹ́lì gbogbo ẹni tó máa ń gbọ́ kó tó mẹ́sì tọ́mọ yẹn ṣe ojú wọn fi máa wò wọ́n máa wò pé bóyá nàfọ́ra ni àbí ọ̀kùnrin àbí òye wa ní Ísírẹ́lì. Israẹli wà wọn gbogbo àwọn kọ bí àwọn kọ àwọn ẹgbẹ̀rìyà wọn kọ àwọn ibùrù tí ìṣèjì lágbàlúwà tó bá yàrá níbi Ibrahim Màáyìrì ìṣá Yàkó Yóòtó Mùsá Ìsá àwọn eléyìí màṣá wọn tó bá kọ Israẹli òtítọ́ àwọn ọmọ wọn ni ó kọ àtẹnudì torí Israel Israel àwọn èèyàn nífẹ̀ẹ́ kọ́kọ́ tètè mú pé mùsùlùmí ni lónìí tó ń pátá àwọn asọ́mà ó fi máa rò pé kìí ṣe mùsùlùmí ó tó ti fálà yìí wọ̀ ó tó ti pé wọ́n á yọ àbùkátà lẹ́yìn lẹ́yìn ìjẹ̀bù tó ti jẹ́ láàrin wa lọ ní iṣẹ́ táwọn tún wà lẹ́nu alùpàdùkà tẹ̀lá ti ṣe bẹ́ẹ̀ ẹnsakala lásán ẹyẹ ẹdìkà rárá ọmọ tó máa ẹdìkà ọgá tí mo máa kíláàsì ọjà gbogbo relationship rẹ pẹ̀lú nǹkan tó lè máa jẹ yìí tó dojú kọlọ nǹkan nípa fún ìsọdá àtọ̀ràn àyàfi nábìlà ọjà gbọ̀ngàn wọn ti tẹ̀síì wọn ti àtọ̀.

so ọjà gbogbo relationship rẹ pẹ̀lú gbogbo àwọn àtọ́jọ mẹ́tọ̀. wọ́n lóbìnrin ti ń rin máa kọ́kàdé máa ṣe títí à kọ́mọ́sà sùyàwó yẹn rárá ọ̀tọ́ bá fẹ́ ti sàrà láti ọ̀sán padà náà eléyìí lọ́dọ̀ wà ní wàá sàn padà náà bọ́lá ti jẹ́ àwọn gbèsè kan bẹ́ẹ̀ tí wàá torí oyún torí rírẹ máa kọ́ lọ́wọ́ ọ̀sán gbogbo ẹ̀ tó gbogbo àwọn gbèsè ẹ wọn náà ní kí máa ń tẹ individuation níbi ìdánwò wọn á máa sọ pé káwọn máa dùn fún ma ọwọ́ dáńgá gbàlẹ sáà ẹ sọ fún ìjọba ni ẹwọn pé nàìjíríà wọn ní kálukú ó sẹsì lọba wò state sọ tí wọn sọ pé kí kálukú ó sẹsì lọba wò ó túmọ̀ sí pé àwọn doctrine ọjà mẹ́sìn kálukú náà kó sí àbí òye wa ọ̀sẹ́ni tí ó yọ̀ lọ́wọ́ ẹ tí ìjẹjọ sùn ìjọba tẹsíwá sí ìjọba nígbà tí ìjọba bá tó dá sí ẹtún ṣèlè rẹ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك